وسار بأهله آنس من جانب الدور نارا قال لأهلهم كثوا إني آنست نارا لعلي آتيكم منها بخبر لعلي آتيكم منها بخبر أو جذوة من النار لعلكم تصطلون فلما أتاها نودي من شاطئ الوادي الأيمن في البقعة المباركة من الشجرة أي يا موسى إني أنا الله رب العالمين وأن ألق عصاك فلما ما رآها تهتز كأنها جان ولا مدبرا كأنها جان ولا مدبرا ولم يعقب يا موسى يا موسى أقبل ولا تخف إنك من العالمين أسلك يدك في جيبك تخرج بيضاء من غير سوء واضمم إليك جناحك من الرهب فذلك نعم من ربك إلى فرعون وملئه إنهم كانوا قوما فاسقين قال رب إني قتلت منهم نفسا فأخاف أن يقتلون وأخي هارون هو أفصح مني لسانا فأرسله معي رجعي يصدقني فأرسله معي يرد أن يصدق بي إني أخاف أن يكذبون قال فنشدد أجدك بأخيك وَتَجْعَلُ لَكُمَا وَنَجْعَلُ لَكُمَا سلطانا فَلَا يصلون إليكما بآياتنا ونجعل لكما سلطانا فلا يزلون إليكما بآياتنا أنتما ومن اتبعكما الغالبون الحمد لله وكفى ثم الصلاة والسلام على رسوله مصطفى وعلى آله وأصحابه وعلى كل من سلك مسلكه إلى أن يرث الله الأرض ومن عليها عباد الله الكرام السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته الحمد لله وَتِيَ جَفْتِ نَجَّنِ هُوَ الْأَوَّلُ الْمُبُدِي بِغَيْرِ بدايته òbí ṣe pé tó bá wùyàn kó dúpẹ́ òun ló mà tó bá wùn kó má dúpẹ́ òun ló mà ọ̀rọ̀ tọ́lọ́wọ́n ọba lọ́dẹ̀ ẹ̀dá ó jù bẹ́ẹ̀ lọ. ruwal awwalu ni mubudi bẹ̀rọ̀yìn rí bídà yàtín. kí ló la fẹ́ rò nínú tá a fẹ́ wípé dandan ká dúpẹ́ fẹ́ni tí ò ní kílẹ̀ ẹni tó pèlẹ̀ nǹkan tí ó sí pèlẹ̀ fún. Ruwal awwalul mubudi bi ghairi bidayati. Àwọn kan wà nínú tọ́lọ́mù abájá Ọjà wọn tán òpò pín sí wọn. Wal awwalul mubudi bi ghairi bidayati. Àbẹ́ ìgbọ́, ọlọ́run kan ní ìbíjá sí pé ọlọ́wọ́n bá dá wọn bó dẹ̀ ti dá wọn tán yìí ó jẹ́ ká mọ̀ pé kò tópin fún wọn ṣùgbọ́n òun ni ò ní bẹ̀rẹ̀ kò tún lópin wọ́n máa mọ̀ ṣẹ̀ dá àwọn nǹkan ó dá àwọn kan náà tán ó ní kí wọ́n máa bẹ lọ bẹ́ẹ̀ kiri. ó wà láwà lórí mòmúdì bíbá eré dídá àyàtì. àlìjáná ọlọ́run ọlọ́run ọba ló ta ó ní bẹ̀rẹ̀ iná ọlọ́run ọlọ́run ọba ló dá ó ní pìlẹ̀ ìgbàtọ́lọ́run ọba ṣẹ̀dá rẹ̀ àwọn méjèèjì yìí wọ́n máa wá bẹ lọ tọ́lọ́run ọba ò sọ kó fẹ́ pín fún wa. wọ́n awọ lílì múbùdí ìdìwọ̀n èrè gbìdáyà tí wà á fi hùmá yìí yẹ bí pàmò kí màmú àbádà. وآخر من يبقى مقيما مؤبدا في اعتقاد أهل السنة والجماعة أجاكم ọ̀nà ní pẹ́ni tó bá wà lè jẹ́nà tó ní kéfè ní ọ̀ kò tó fi mọ́ ọ̀ ẹni tó bá wọná iléyìn náà wà nínú ọ̀nà àbàdà títí títí máa lọ bẹ́ẹ̀ tí ò lọ́pìn ṣùgbọ́n nǹkan méjèèjì tá a dárúkọ yìí ìjẹ́ wọ́n ní bẹ̀rẹ̀ àbọ̀ ní bẹ̀rẹ̀ wọ́n ní bẹ̀rẹ̀ ṣàlọ́ wa pilẹ̀ wọn ọlọ́wọ́n ọba. àwáyé ni mo kò ní ìrìnbọn irin dídá àyà tí. ọba tó bẹ̀rẹ̀ sí ò ní nǹkan tá a lè fi kíyè ìpìlẹ̀ rẹ̀ ó dẹ̀ tó ń mú oríṣiríṣi nǹkan bẹ́ẹ̀ Ibẹ̀ tún ní kápá àti má jẹ́ kí nǹkan náà tún bẹ mọ́. Wà á kírù máa yẹ pé kọ́ọ̀mù fi máa mú àbàdá. Gbogbo wa ṣe ń fi láyé lónìí bá ṣe pọ̀ tó ló ń kà yìí. Gbogbo àwọn àràkàtì tó lọ láyé ìgbòkègbodò lọ́sùn lọ́sìn. Tọ́lọ́run bá lòun fẹ́ òpèsè lónìí. Òun fẹ́ fòdì ayé kó má jayé máa máa. Ọ̀sẹ̀ni tó fẹ́ sọ fún pé kílé tuntun fẹ́ sí lẹ́ o. Ìlú ìta ònà màkàlú kan wàrà bí yà kọ́ lè mú. Nígbà jẹ́ pé gbogbo ayé àtàwọn tá ń bẹ nínú rẹ̀ ń tọ́lọ̀ wọn bá dání wá. Tó bá dẹ̀ ń wẹ́n tó dání ló lè fi ní rọ. Ìnílkẹ́ ònà màkàlùkọ̀ Ẹni tó dá náà lọ́lọ́run à ń bẹ̀ kú jọ kó má fi wá rọrùn tí ò dá. Ọ̀bọ̀dé ká nà kan bí lálẹ́ ká ní rọ́bà wọn sẹ̀ ìdá. Ó pé kí ni àti ní àtàwọn tí wọ́n lọ síwájú wá tó máa bẹ́ẹ̀ àtàwọn tí wọ́n tún ń dáyé lóò ní ìkan ọ̀nà tó máa dáyé ẹnìkan ló ti ń jẹ́ ọlọ́run tó ti ń lo ayé tó ti ń lo ọ̀run tó ń lo gbogbo rẹ̀ ó ni mo tó dápọ̀ ó kàn wọ́n kó ṣe àwa léèyàn ó wá fi kankan ṣe àtọ̀ láàárín àwa àtàwọn ọ̀bọ àtẹnàkì ẹ̀wọ̀n màálù bó tóbi tó ta ló tó múnú wa kí máa ṣe ìtọ́lọ́wọ́n bá fún wa a fi rí wọn mú tó fi fún wa. ẹ kún ẹwẹ́ fún ẹwẹ́ rí ẹwọ́ títí títí ẹtún mo kìnnì mú ìyá ńlá ló tó mú ìbàdí bá rọ àwọn nǹkan fún wa. kí ló fi fún wa ó Bẹ́ẹ̀ jẹ́ kí làákà ìyẹn ó jọ kó di gbogbo àwọn nǹkan tó kúta ń sọ yìí lọ. Ìlíkẹ́ ònù màkàlùkù wàrọ̀ tí àkọ́ lè gan làbádé ká nàkọ́ bí lálẹ́ káwọn ní rọ́bà wà fẹ́ ìdíyà. Làbádé ká nàkọ́ bí lálẹ́ káwọn ní rọ́bà wà fẹ́ ìdíyà. Ó mọ̀ bá kọjá àti ilé àti bá ìgbà kan ní wọ́n pariwo rẹ̀ kọ́ ọlọ́run ò ní ìsìn báyìí òun kọ́ wọn ọlọ́run bá kọjá bẹ́ẹ̀ ìyẹn lè máa lo ìjọba ayé kí èèyàn máa lo agbára láwọn ìlú kan káwọn èèyàn jẹ́ kí wọ́n fẹ́ mú kọ́ máa rí mú kó dẹ̀ máa gbọ́ kó máa gbẹ́sẹ̀ lọ́lá àwọn èèyàn kan tí wọ́n tún fẹ́ lu ọlá lọ́ńdà rẹ̀ kó dẹ̀ lóhùn fẹ́ gbúrò ẹnikẹ́ni fẹ́ gbogbo èèyàn tó bá ń gbọ́ kó ń fẹ́ yọ àtẹ̀má ní ẹlọ pápá ẹlọ tí mọ́lé àwọn kan ti du àwọn ìjọba rí láwọn ọgbà kan àwọn kan náà tún sí ń lu àwọn ìjọba rú ẹ̀ náà lásìkò táwa yìí gbogbo ẹni tí ò bá gba ti wọn àbí tán fún àwọn ayé fẹ́ gba ti ẹ̀bí tàwọn lọ ọ̀dẹ̀ ní ẹ̀sìn mọ́lé àbí tí wọ́n ní kí wọ́n lọ fún ẹlòmíì ọgbọ́n wọn tí wọ́n lóró ọlábà yìí náà wọ́n padà tán ọlá tí wọ́n náà tún àgùntàn tí wọ́n náà tán ẹ̀ náà wọ́n parí bẹ́ẹ̀ náà àwọn tí wọ́n rí ọlá lò dáadáa ń gbà tí wọ́n táwọn èèyàn tara wọn dìde táwọn èèyàn ṣe tán rí dáadáa gbé ṣe lásìkò tí wọ́n bí wọ́n ṣe ṣe dáa tó tó dùn tó náà àsìkò tí wọ́n náà tẹ́ náà wọ́n parí tẹ́ náà tọ́lọ́wọ́n ọba ni ò ní dá ìgbà tó bẹ̀rẹ̀ bẹ́ẹ̀ náà ni kò nígbà tó fẹ́ parí gègé di ọlọ́wọ́n ò ta ló fẹ́ ṣe ẹ̀dá máa ti ní gidi ẹ̀dá àwọn ilẹ̀ máa ṣe máa lójú kódà wọn máa ṣe tẹ́lẹ̀ ní ìhàn lójú ẹ̀ríngbà tí wọ́n wọn olóṣèlú kan lè mọ̀ nílùú lọrin bí ọdún bíi ìjọ mélòó sẹ́yìn lẹ́ni tó ń lọlá tó ń lòkò tó wà nínú agbára àwọn èèyàn hàn lè mọ̀ àwọn olóṣèlú mi àwọn tí wọ́n lòkò náà mí wọ́n wà nínú orú olúwa yìí tí wọ́n bá jáde sí ìgboro tí wọ́n rìn fáwọn akẹgbẹ́ wọn kí ẹ̀rìn wájú wọn fẹ́ ọ̀dà torí kíni torí pé ọlọ́run bá ti fa aṣọ ya ara wọn ya. Ìgbèjì ọlọ́run bá ò sí kò sẹ́ni tó fẹ́ ṣe ló tó bẹ́ẹ̀. Ọba ti máa ń fi ní ṣẹ̀fín tó bá fẹ́ fi ní ṣẹ̀fín ọba tí máa ń sùn yìí mọ́ ní bá fẹ́ sùn yìí mẹ́sẹ̀ ẹni tó bá fílẹ̀ pé káwọn àtàkì máa fojú ẹ̀ gbolẹ̀ òun ti ń kọ́ lẹ́kọ̀ọ́ lọ́wọ́ ni kò sẹ́ni tó lè gbá lọ́wọ́ àwọn ọ̀tá yẹn rárá ọlọ́run ló là níbi wàá ń sáré tọ́lọ́dún ọlọ́run ló là lọ́wọ́ àwọn ọ̀tá àwọn náà wọ̀n nípa àwọn náà wọ̀n nípa má gbélé ìlú ṣùgbọ́n lọ́wọ́ bá fúnra ara rẹ̀ ló kó yọ abẹ́ mọ̀ tàwa lọ́lọ́run bí kìí فلما قضى موسى الأجل وسار بأهله آنف من جانب النور نارا قال لأهلهم إني آنست نارا لعلي آتيكم منها بخبر لعلي آتيكم منها بخبر أو جذوة من النار لعلكم تصلون. يا فتي يا جاه والله ما صار عليكم ولا عليكم وعلى محمد صلى الله عليه وسلم. كرا وكابو سيدكو تفسير إليه يا مبابا nípa ìsànbíṣẹ́yà nígbà Mùsá àríwí sọ́làtà sọ́là pápá jùlọ ìta fi bẹ̀rẹ̀ ọ̀nà ní tí ó ní ṣe pẹ̀lú ìṣẹ̀mí rẹ̀ nígbàjọ gbólógbó arákùnrin kan ẹlẹ́tọ́ tó kìkì kákàkiri ayé látara àwọn ìwà rẹ̀ àti ṣẹ́fì rẹ̀ àtàrà tó náà já lórí ilẹ̀ ayé tó yẹ pààrọ̀ àwọn ará kò ṣe gbàgbé ọ̀nà lẹni tá ń pè ní Fir'aun alayhi min Allahi ma yastahiq àwọn olùmọ́ ní jẹ́ máa sọ gbọ́lọ̀wọ̀n la'anatullahi fún ṣẹ̀tọ́n fún Fir'aun àti fún àwọn èèyàn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bí i wọn wọ́n ni tí ká máa rí ilẹ̀ ni alayhi min Allahi ma yastahiq kí tó tọ́ sí lọ́dọ̀ ọlọ́run àwọn àrùn pé làánà ló lágbára jù rí ṣùgbọ́n ètò sọ sí lọ́dọ̀ ọlọ́run nínú àwọn ìran oríṣiríṣi nǹkọ́lọ́run bá máa ń ṣe fúnru wọn òun ló mọ ó jẹ́ kó máa lọ bá a. ẹ̀rí àwọn àdúrà tó máa ń ṣe fún àwọn tó máa ń ṣèjọba náà ọlọ́run jọ gbogbo tí wọ́n ṣe lé wa lórí ìbọ̀wá fún ọlẹ́sàn tó sọ sí wọn. ẹ̀sìn àfọ àdúrà dáadáa ni àbí kìrìàwọ̀n náà tó tọ́ sí òun náà lọ́dọ̀ ọlọ́run ọlọ́run jọ máa lọ bá a wọ́n tó kọ́ alẹ́kọ̀ọ́ náà tán ṣeréṣeréṣe kan fún wa wọ́n tó kọ́ sáwọn náà lọ́dọ̀wọ́ ọlọ́run wà ṣe fún wọn wọ́n tó ń la ìbírètì wa tàbí kó olóko ẹrú tàbí tẹ́sìmà wọ́n ṣàlàyé òfin ọlọ́run fún wa wọ́n tó kọ́ sí àwọn ilé náà ní dáadáa ọlọ́bọ̀ wà ṣe fún wọn. lẹ́yìn náà ó láti kẹrẹ ìtàn ìgbésí ayé ànágbèwà mọ́ta àléhìn sọlá sọlá sọlá. ó ti sọ kí ló fà tó jẹ́ pé ọ̀rọ̀ rẹ̀ àti fìràún la fi bẹ̀rẹ̀ pé ọ̀rọ̀ anábì Mùsá àti fìràún ṣe gẹ́gẹ́ bí ẹran àti egungun nínú ara ni ó lẹ́pọ̀ kò sí ìyàsọ́tọ̀ kò sí bá ti fẹ́ sọ̀rọ̀ rẹ̀ táà ní sọ̀rọ̀ fìràún tó gbé nìyẹn ẹni tó tọ̀ rí kódà tó ń ná fún ilé fún pàtàkì fìràánù tó ní ìdí pàtàkì fún ànábì Mùsá náà ìwọ náà ló ألم نربك ألم نربك فينا وليدا ولبثت فينا من عمرك سنين وفعلت فعلتك وفعلت فعلتك التي فعلت وأنت من أهل الكافرين ìgbà tọ́rọ kan ọ̀rọ̀ kìfìrí bá ní mùsùlùmí ní kìfìrí. alámọ̀rọ̀ bí ní ìdá. ìwọ̀tá náà ni musa padà rẹ̀ wà ní ìdá. kọ́ńtà fi náà Ah, owó wa náà ti wọ̀ ẹ́ ah, láàrínlára ah, káàkiri wá sí ọmọ tó báyìí ìwọ lẹ́nu ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n fẹ́ parun wọ́n máa ń gbòdì níbi àwọn ìtàn a ní ọmọ ọjọ́ ìbí ìjẹ́ ìlú bẹ̀rẹ̀ bàbá ẹ̀bá ti ń gbọ́ tọ́lọ́run ti kẹ́yìn táwọn kan wá mọ̀ sán yín tí wọ́n mọ kékeré yín abẹ́tọ́ mọ̀gbà tẹ wà nílé ìgbé àbílẹ̀ kí wà bí ẹnu ẹ̀kọ́ṣẹ́ wọ́n wá bẹ̀rẹ̀ sí pàtàn fún pé ńjọ́ olóbẹ̀rẹ̀ náà ńjọ́ olóbẹ̀rẹ̀ náà òòrọ̀ díẹ̀ ni èmi náà rántí ó dẹ̀ lómi ń gọ̀ ríní ríní wá nù àbí kí eje ṣoṣo sọ pé àjùmú lọ ní. àwọn àti ẹ̀gbọ́n ẹ̀ kẹta ẹ̀ ilẹ̀ àjọ ń sábọ̀ nígbà yẹn. àwọn òjẹ̀ tí ìyẹ́ bọ́ọ̀lù ẹ̀fẹ̀ gbá kiri. ìgbẹ́ni tó ń pè yọ lọ́n ti kẹ̀. gbogbo wọn tí wọ́n máa ń há ìtàn onítàn sórí tí wọ́n bá lè fi gáráǹtì rẹ̀ ẹ lọ sí èsì wọn lónìí búdí máa ń pọ̀ jù wọn. ọlọ́run bá ti gbé mi ga tó ti gbàdúrà ẹni tí wọ́n náà rí pé lẹ́gbẹ̀ẹ́ ti yàtọ̀ ó ṣe máa gbòyè kan ó lè lè jẹ́ pé àbúrò rẹ̀ kẹrin ẹ̀rẹ́gbẹ́ ọmọ tó fi rẹ̀ áwọ̀ ṣùgbọ́n fi rẹ̀ áwọ̀ mọ̀ yí pé lẹ́gbẹ̀ẹ́ ti yàtọ̀ gan-an ó sì ń pàtó. Ẹni tó fi ń ṣàwárá tó ẹ lọ́dọ̀ wá ní ìlú. Wàlá bí dàbí náà ní ìlú ó dẹ̀ lọ àìmọ́ yọ ọdún ah, ah, ọmọ yìí ó lọ àìmọ́ yọ ọdún wọ̀lá bí sàbíìnà ní àmọ́ríkà sínìyàn nínú ọdún ọjọ́ orí ẹlẹ́ ní ìlú lọ́dọ̀ wa ló pọ̀ jù kó mọ́ dúpọ̀ ìṣẹ̀ṣẹ̀ kó láàfin wọ́n bá ń sábà látàkàlà tí ìmọ̀ tó rí kiri ṣe wò Òmò tó dá lára ní. Wọ́n tà mí náà káàkiri. Àwọn máa ti pa nígbà náà jẹ̀ ń wè á fún akànnì kọ́ṣà máa kún fiẹ́lẹ̀ náà. Torí pé ọ̀bá ti pa ti pẹ́. Wọ́n fèrè àrùn sí ìsáyìn orí ẹ̀rọ pa. Ó ṣe ń kàn síra rẹ̀ tó bí ọmọdé ló ń dá láàmú. Ọjọ́ tó sáyìn tó àkúrò ẹ̀rọ pa. Ọjọ́ ìlẹ̀ nìkan wá fún ní ọwọ́ pé ó ń bọ̀ wá pa ẹ̀rọ. إن الملأ يأتمرون يأتمرون بك فاخرج إني له من الناصحين يا وان sọ fún pé wọ́n ti fẹ́ pa ẹ̀ lànàbì Musa ti ya ká ní kìí ṣe pé gbèrà náà fún fún wọn fẹ́ pa kán lọ pa ni ìbá ti ti máa ìṣọ́nàtì ẹ̀ bá ti máa kọfẹ̀ láàárín ìlú ọba ti máa gbé ṣe káwá kọmọ fìràn nù ṣe káwá kọmọ fìràn nù nínú fi ta oríṣiríṣi ara ẹmọ̀ ìgbẹ́gbẹ́ náà lọ́lọ́ ti máa ń máa ń mà á sì kan nínú àtìbìrí àjẹ̀bìṣe fẹ́ǹsì fún ẹnìkan tó ń jẹ́ olùjíṣẹ́ ọlọ́run wọ́n bá ti ń wá fẹ́ tọ́ àbọ́n fẹ́ ń ṣe ń jàǹbá wọ́n máa kọ́ pẹ̀tẹ̀ yẹn pé áà ah, ah, balógun ẹ̀fọ́mọ̀ yìí ẹ bá sọ̀rọ̀ áà ah, kí ni ká máa fi àwọn tí wọ́n mọ̀ wípé ó jẹ́ àbújá láàbùkù máa fún un kí ni ẹ àti ìlérí ilé ẹ̀ náà ṣẹlẹ̀ sánàbí sallallahu alaihi wasallam àmú rẹ̀ kí ní ṣe brọ́dà fún bàbá rẹ̀ wọ́n padà gbà flam ṣùgbọ́n ṣe ká ní ṣe ká wá wò níra wá pa ọmọ brọ́dà ní ṣùgbọ́n tó náà sọ yí náà kọjẹ́ lọ wọ́n náà tún pẹ̀ á fi wá ara ìbàlẹ̀ wọ́n náà ṣọ́rọ̀ ẹ̀ àwọn òrìṣà táwọn ti ń lẹ̀ wọ́n náà máa sọ pọ́lọ́wọ́n àwọn làwọn òrìṣà yẹn ọlọ́run tẹ̀lé tí wọ́n náà ń pèpè sí yìí arábìnrin rárá sáàdì sọlọ́lọ́ àlùfà ikán lọ́lọ́run àwọn oníṣẹ́ yìí ti yí kì í ṣe ọlọ́run títẹ́ kí n sọ fáwọn èèyàn tí ò mọ̀ kan bá kúrò ń di rẹ̀ kò sáǹfààní tá a fi ń ṣe wá kò sí tó pàtà fún sọ̀rọ̀ wílé bí kìí ṣe ẹni tí ò mọ̀ tẹ́lẹ̀ lè láǹfààní àti mà kẹ́ni tí ò yí kó bá lè gbé kẹ́ni tí wọ́n dà ń kárúmọ́ lójú tó náà kàn ń ṣe nǹkan kan tó dẹ̀ ń gbélé pé kó bá tètè tají tó bá jẹ́ fáfàní a ti mọ̀ yìí ni àwa alhamdulillah ṣùgbọ́n jẹ́ ká wá fún àwọn tí ò tí mọ̀ yìí ti ká fi gbà fún ọ̀nkù ṣùgbọ́n kò rẹ̀ yìí kò fáwọn kèfèrí yẹn tí wọ́n jẹ́ àwọn ikọ̀ rẹ̀ tó kù fún wọn tí wọ́n pàánà bí wọ́n ṣe ń ṣe kúṣe. صلى الله عليه وسلم قال لم نربك فينا وليدا وما لقد كفر عن لك ولبثت فينا من عمرك سنين ينزل قل وانا بخ بجات ولوالي وفعلت فعلتك التي أشخص أشخصنا بخ ورجل وتله ورجل فادي وكما تطير تكون لي كان بخ وتله 1000 ó tún máa dúpẹ́ tó gbọ́dẹ̀ ń bá ń fọ́ bí irú wa wá ni à èmi tèmi fi ní kí wọ́n pa ẹ́tìkì bá ń ṣe ìyàwó mi táwọn obìnrin máa ń ṣìyàn sí gbọ̀ngbà pàmùgbà ní àwọn wá délé ni wọ́n sọ pé nìkan lọ́hùn. bọ́lá sákàlẹ̀ sí fa àǹtàwà àǹtàmìnà lẹ́jà mìíràn. wọ́n fọ́ àlùkò fọ́ àlùkò kàlẹ́ lè fọ́ àlùkò. ẹ̀yàn alẹ́ ti ní kó ti pààyàn rí ni. Aláti ìfàáńtà. Ẹ̀sọ́ àwọn tó ti dánwò lára fún mi. Aláti ìfàáńtà. Wọ́n ni ẹ̀sọ́ fún wọn. Fọ́álítà fọ́álítà kàlẹ́tì fọ́álítà wà ń sàlẹ̀. Àtàmínàl kàfìrí. Wọ́n ni ìwọ́ kìfìrí. Ìránì ló sọ bẹ́ẹ̀ fún àwọn Yorùbá lágbọ́ pé kèfèrí ń tó ń fi sọ Kí ni tí wọ́n kèfèrí? ala ẹnìkan náà ẹnìkan náà láláìmoore ọdún mélòó kan sẹ́yìn níláka nínú kí ni túnmọ̀ kèfè rí aláìmoore ìdáhùn wọn láti gbogbo ohun tó gbogbo àwọn ẹ̀ ìwọ́n náà má

لعنتك التي فعلت وأنت من الكافرين Tí wọ́n ṣàánà lórí ẹ̀ tí wá fún ẹlọ́mù la fẹ́ rò ní. Ní fi ṣe ló kọ́lé wa gbogbo ìwọ̀n nígbà tí gbogbo àwọn èèyàn ló kú ògbà tí ò gbọ́mú lọ́dọ̀ wọn. Lẹ́bí ìyá kan tá a kàn rí nínú ìlú lòun wá fún ẹ lọ́mú tá a mọ ìta san tá a ní tó bá jẹ́ tó wó ni òun sápá ìbá káàdì gbogbo lẹ̀. Kí yẹn la sọ ni? àbí sàwọn ọmọ ogun tí a ní kọ́ máa pa ọmọ kiri sọ́nà wọn fẹ́ payẹ́ tó bí ẹdí tí ní kí wọ́n ṣọ́tọ̀ nígbàtà afẹ́ ló kú èmi àti ìyàwó adẹ̀dá wọn alákẹ́ alé wọn dànù ẹtí mo bá wọn ga sí máa ń bára àtàwọn ọmọlẹ́yìn wọn tí wọ́n ránṣẹ́ ẹgbẹ́ tí sọ́nà ní ẹ̀ka lè sa ẹtí pẹ́jù wọ́n á sa ẹ̀rí borí kárí kọlu ẹ̀kú kọlu gbogbo Torí ti ẹ̀yí máa ní. Ọ̀nbàmìnà kàfìrí. Torí pálá ìlú rẹ̀ ní ẹ. Kọ́lá bá ẹ̀lùtù ha ìgbà wà nàmìnà tọ́lì. A ti ń sọ ń bẹ̀ náà sí ìdíkùn bẹ̀ ayà rẹ̀ bí ẹ̀yẹ. Ṣùgbọ́n kí ló fà tó sọ̀rọ̀ pálá ìmọ̀ rẹ̀ ni? Torí pé ẹni ó gbàgbé ìpìlẹ̀. Ráhùn ti gbàgbé ìpìlẹ̀ kọ́jú ìpìlẹ̀ lọ. Ìpìlẹ̀ tó ju ìpìlẹ̀ lọ tó ń gbàgbé ní ànábì musa fẹ́ ràn wọ́n léde rẹ̀ alẹ́sọ́lá sọ̀tàrà òun náà ti gbàgbé ìpìlẹ̀ ẹni tó dá òun náà ànábì musa fẹ́ sọ pé ẹ̀sà ẹja kọ́kọ́ rántí ìpìlẹ̀ àkọ́kọ́ tábà ti rántí ìpìlẹ̀ àkọ́kọ́ tẹ́yìn náà ti mú orí ìyẹn ṣé ti yé ìsà èmi náà mú e, màá rántí gbogbo ìtẹ́jú fún ìyẹn ní ìgbàgbé náà ìdí láti píkà rí nínú kúkú pín ní sọ́kọ́kà orí ìjàrù ìrìnàgà àyùmáà àwọn ìtọ́sí kìí dẹ̀ sọ́ọ̀ wọ́n kàn ń pè ní àti sọ́kún ní kí àyè kọ́ lọ́lọ́run gbà with due respect báyẹ̀ kí sọ ọlọ́run ní tí mo ń ṣàlàyé náà rè kọ́dẹ̀ fẹ́ káwọn èèyàn mọ ọlọ́run yẹn ọlọ́run yẹn ni mo fẹ́ gbé fáwọn èèyàn. àlàmà ọba musa àjàlá wa sáró bí àlè ànásàmì ìdáàdébé torí náírà. bàtà náà ni mo ń sá parí àsìkò tó fẹ́ lò. alayhi salatu wa salam ní mọ́dìyánà. Àwọn abẹ́rẹ̀ ìrìn àjò, wọ́n sáàrọ̀ bí áhìlì. Ànábì Musa bọ́ sórí ìrìn, àwọn àti àwọn ará alé rẹ̀. Ànásà ní ìjà níbi tòrì náà rọ̀. ọ̀kadà ni, ó wọ mọ́tò ni, ẹwọ́ ló rẹ̀. Ọlọ́run wà lórí ìrìn aláyọ̀mú sáwárí iná kàǹkà. Ìjọ ìrẹ̀lẹ̀ sọ́ọ̀rì. Láti bí òkè kan ẹgbẹ̀gbẹ́ òkè kan báyìí. Àrẹ́mì sáwárí iná kan ló máa tàn lọ́wọ́ kan yìí. Kọ́lá ni àhàmì yìí mú kú fún. Lọ́wọ́ sọ fún ara ṣe sọ̀rọ̀ fún mi díẹ̀. Ẹ̀yin náà ó mú kú Àbí? ìtànìwé mọ́sá sọ èmi náà fẹ́ sọ ní pé ó mú kò dúró قال لأهلهم كذوا إني آنست نارا لعلي آتيكم منها بخبر Aláìmọ́ta ní ẹjí ó ń bí mò ń bọ̀. Ní ànàṣọ́ náà. Ibi tí mo rí pé iná tán lọ́ọ̀kan yẹn, mo rí pé inú ìrìn àjò tí wọ́n wà yẹn, inú kó kìjìkìjì yẹn, inú jẹ́ sáà. tí lẹ́ ti pé ọ̀dún òsì òsì kankan igbó yẹn pọ̀ débi pé òtútù tún mú wọn òtútù yẹn wọ wọn àtìyàwó rẹ̀ lára ah ohun kò tó wá

ìwọ́n tí ó jẹ́ èmi tó bá ti fi ọ̀rọ̀ ewu báyìí èèyàn máa ní kó kìí dúró ni ìyẹn kí mọ́bìnrin lọ di ewu di wàhálà ọkùnrin ló máa lọ ń sàyàdé ṣùgbọ́n kóbìnrin náà máa ṣe àtòjú ara wọn gbogbo nǹkan tàbí lónìí àwọn obìnrin ti wá di alájàpá lóbi wá di kóbìnrin lóoru kan kiri dẹ́kìn obìnrin ló oríṣiríṣi àwọn iṣẹ́ iṣẹ́ ọkùnrin nígbà táwọn ọkùnrin bẹ̀rẹ̀ sí bí àjẹ àwọn obìnrin àwọn àjò ní wàhálà ní ìdílé mọ́ obìnrin yìí ìdílé máa jọ ẹ̀ èmi ti ní máa bí èmi ti wà lóṣooṣù èmi ti wà ní kàtàǹgbà ọdún ní mọ́ abẹ́kùnrin lọ́nà ṣákí lọ́nà gbọ́ra lọ́nà sẹ́yìn. Àńlálàṣì obìnrin bẹ̀rẹ̀ ní ìlànà tọ́lọ́ ń sọ ń pa wọn ni pé wàkárìnà bí bóyá o ti kún náà wà láti bá ọ̀rọ̀jìnà ti bá ọ̀rọ̀jìnà Ilé láàyè obìnrin kí wọ́n gbélé káwọn ọkùnrin máa wá dáàmú sọ́tún tó sè kọ́dẹ̀ máa wá kí ni wọ́n fẹ́ jẹ báwo ni wọ́n lè ṣe fẹ́ máa sọ mọ́. Ṣùgbọ́n pàtó ọ̀pọ̀lọpọ̀ obìnrin náà mọ̀ ṣe ọmọ lónìí lẹ́kàrí pọ̀pọ̀lọpọ̀ ọkùnrin ti ń lálà sí wọn láwọn bá ti bẹ́sẹ̀ tàbí bí wọn bá dúdú ọkùnrin yìí ìyá jẹ ó tò sí àlára kódà obìnrin ní ìsìn òun ilé obìnrin mi ti di ìyàwó ó ti gbé ṣòkòtò ó ti múrò ọkùnrin ti ṣòkòtò mọ́lẹ̀ ojú wa gba iṣẹ́ ọkùnrin ṣe kọlọ̀ kó má ṣe tiwa bẹ́ẹ̀. Anábì Musa fi ẹ̀sán kò kíde kalẹ̀ fún wa, ó ní ẹ̀yẹ tí ó bí wọn bọ̀. Ní Adàtúnárọ̀. Ó ní mò ń bọ̀ ẹ̀sí o, mò ń kẹ́ mi iná kan lọ́ọ̀kan. àti ìkóhùn mi máa bí kọ̀bàrí ni àwùjọ tó wà sí mi náà Ajá ń bẹ̀rẹ̀ náà bóyá mo lè bóyá information tó wà ń bẹ̀ fún wa bẹ̀kọ́bàrì a lè ní kọmíṣàn kan bẹ̀ lóyá ilé ìlú wà ń bẹ̀ lóyá bẹ̀ kan wà ń bẹ̀ sáti lè rí nǹkan jẹ́ àbí ẹjẹ́ jẹ́ kí n jẹ́. máa rí nǹkan mú bọ̀ kẹ́rí tó tuntun ń dágbọ́n mú wa ẹ̀hẹ́n mo yẹ ògùn náà kan wá kárí ń gbé e kàrò ti jẹná. Láàrínlákọ́. Àṣé kò ti wà ti pẹ́. Kò tuntun máa mú kí ẹ̀rọ ara lọ́pàá gbólógbóló sí kí ààrò. Kò jẹ́ bí náà gáàsì sáni ìsinmi o. Irú náà àyà wa ń dá tí wọ́n fi yan gàrí tí wọ́n fi rò hùhù. Táwọn àyà wa máa ń dá yìí. Lábúlé bójú ṣe ń rọ̀ ikú tuntun mú. Àwọn ewúrẹ́ náà máa wá dágbọ́n yẹ náà ìyá rẹ̀.

irú àwọn ìyá yẹn wọ́n máa gbé wọn sí díàrò wọ́n máa yẹ náà ara wọn tó ń tutù yẹn ẹ̀jẹ̀ yẹn á lè máa wọ̀ torí tẹ́jẹ̀ bá jí tí ò sàkúlé ń jí àti padà sí ọ̀dọ̀ ọlọ́run nìyẹn. àwùjọ wa ti ní nínú náà rí láńlá fún tẹ̀sálú. òtútù ti ń mú wọn ẹ̀jẹ̀ ti ń gbọ̀n ẹ̀mọ́ sí nínú àlúra ń tó sọ̀rọ̀ àgbà tó tó fi yẹn bá dé. ìjábá ti ẹ̀jọ́ òun experience ńlá aláhàtà orí ní ànábì ọlọ́run ọlọ́run máa ní kápá àti palẹ̀ rẹ̀ máa àtúnwò àtàn ara ilé rẹ kó dẹ̀ tí wọ́n débi tí lọ bí bí ọbẹ̀ ìwọ́lọ́run bá fi wọ́n tí rí àwọn rírí káwa bá lè pé kí ni tó èmi àti àfi ń rògbòkò ojú àfà náà rí ọjọ́ makí wá rí tó èèyàn bá rí kí èèyàn rántí àwọn ànábì ọlọ́run táwọn tó jẹ́ ànábì ọlọ́run tí wọ́n tún jì wá lọ nípò ojú tí wọ́n náà rí nínú gbogbo ọlọ́run ẹ̀jẹ̀ náà kiri ló wá náà tó fẹ́ yá àbí tí sáré bẹ̀ sí yọ àbí tí mọ́tò tó rú èrí jáde kò bí ìgbà tó fẹ́ lana kí a sọ pé wáyé ní àyà tí wọ́n jẹ ikọ̀ àbí kí bẹ̀rẹ̀ sí ọlọ́wọ́ àwọn ẹ̀tọ́ bá tòrò fún sáwà láì ní ìdíyí ẹ bá ti gbìyànjú láì jìnnì tó bá jẹ́ pé nǹkan tó ti ní one fifty thousand ní tó bá ti ń jẹ́ ìdí ní ìdí níbo ni ò bá jìde jáde máa gbọ́njẹ́ ìlọ́wọ́ àbí kí ló ń fa tó bá ní kakọ́ láàfá ẹ̀sìn tó bẹ́ẹ̀ ti wá sí sọ́dẹ̀ tí ó ní kakọ́ owó epo ó dẹ̀ ní nǹkan ọ̀gbìn àti nǹkan ọ̀gbìn wà ìkakọ́ owó epo òsì kò tún tó burúkú ní ẹ̀ monetize ìrìn àjò ẹ̀ wọ́n tí wọ́n wá gbé lẹ̀ pé wọ́n tó rí mi tàbí kí wọ́n san yé báyìí àwọn tó wá ní bùkátà sọ̀rọ̀ ọlọ́run tó fẹ́ sọ àti wá rí lórí pé kò ṣeé pé o tí bá tẹ̀wá dúpẹ́ fọ́lọ́wọ́ ní ìsìn pé àfa súnà ò ṣerú ẹ̀ pẹ̀lú ẹ̀ náà àwọn onípọ̀tọ̀ kọ̀ọ̀kan tó ń sábà ṣerú ẹ̀ àwọn náà àwọn yòókù lọ ń dáwùjọ tí wọ́n tún pè wọ́n akànjí akànṣàwàjà ṣeré àwọn èèyàn jẹ́ ìdí aṣíkórí ara wọn ẹni tó gbọ́dá wà ń bẹ̀ kò ní gidi ẹ̀ mú alákàdínlẹ̀ tí wà ń bẹ̀ kò tó yẹ kọ́ gbọ́ wà síkọ́ ní kálukú kó mẹ́ lọ́tọ̀ọ̀tọ̀ bá ní à gbọ́dọ̀ gbọ́dọ̀ yẹn gbọ́n ẹ̀mọ́ ọ̀rọ̀ ọlọ́run ọlọ́run rí Láàrín لعلكم تسألون قل لعلكم تسألون ẹ̀tùwáwò ó yọ ara ẹ̀ àwọn ará alẹ́ ẹ̀lú kan fi dà ìyàwó àtàwọn ọmọ لعلكم تسألون kẹba lè ṣe yáná ẹ̀tùgbọ́ kẹ lè rí nǹkan fi yáná tó bá jẹ́ náà ń ti dé ní ẹ̀wà láti ní ọlẹ̀mí bá táwọn obìnrin tiẹ̀ máa ń mọ pàápàá ọ̀gọ̀rọ̀ wọn kì í mọ̀ ọ̀gọ̀rọ̀ kì í mọ̀ àmìlẹ̀ yẹn náà ti wá àtúntò gbogbo obìnrin tí wọ́n bá láǹfààní àti gbọ́ àbí tí wọ́n láǹfààní àti gbogbo ṣe kálẹ̀ ẹ̀ tẹ̀tẹ̀rẹ̀ ọlọ́run ọ̀pọ̀lọpọ̀ obìnrin ń mọ wàhálà tọkùnrin ṣe àwọn akẹgbẹ́ wa ní ìwà àwọn ọ̀fẹ́yàwó sílé ìná ni wọ́n ń ṣe tó náà fẹ́ gbé àwọn responsibility yẹn ọlọ́run jẹ oúnjẹ ọ̀fẹ́ ni wọ́n ń jẹ lójoojúmọ́ mo fẹ́ bí ẹgbẹ́ ọlọ́run ọba jẹ wọ́n ya rẹ̀ ṣùgbọ́n pọ̀lọpọ̀ wọn náà tún jó nípa àwọn abidú bá ẹ̀ńdọ́rọ̀ bá ní kọ́tún láyé fún bá àwọn obìnrin ìtayẹ́ tí wọ́n tún fi fóònù dàn láàmú ni are you coming tonight hmm, let me call you back àtúnṣe yẹn náà ṣàkọ ìyẹn tún máa fi ọdún máa send message mi ní ìdúró àmàlàkà lẹ́wọ̀ ìgbà tí kìnnìmọ̀ tí mo kó máa ń láìpẹ́ ẹ̀ tó kúta ni mo sè ọ̀sẹ̀ níbi tó ti máa jẹ kalẹ̀ Adé máa sọ fún ìyàwó ẹ̀ pé àwà ní kí kọmíṣẹ́ nílé wa, òun wá tutù dìgbà tó wà níbi èdè rọ́ ní o. Adé lọ sí ilẹ̀ ajé oúnjẹ ọ̀fẹ́ àtúgbà njọ kan ní ìjà di orí máa rí kan wá tó wá ń lọ. lè máa wọn ní láàyè. nìkan tó ń sùn ẹni tó tó fún lẹ́ẹ̀tún tọ́nà sí ẹ̀lú ẹ̀tún ti tẹ̀lẹ̀ tún sọ̀rọ̀ ẹ̀lẹ́yìn lẹ́tún báyín sọ̀rọ̀ lẹ́ẹ̀tún gbọ́ ó tún kìí nílọ lẹ́ẹ̀tún dáhùn lẹ́tún kòrò ẹ̀yìn ẹ̀ kòrò ẹ̀yìn lẹ́tún rojọ́ rẹ̀ fún àwọn ìyá yàtọ̀ bàbá yàtọ̀ rẹ̀ ọ̀nà àti ìhò torípa àwọn akẹgbẹ́ rẹ̀ ní ìwà ń ta àwọn òfẹ́yàwó sílé kọ́dà àwọn àmì ìdílọ́wọ́ jù òun lọ aṣèdàní ni wọ́n ṣe o ẹlòmí àti lọ jẹ òkú fi àti gbàgbà rẹ̀ àti jó àwa dédé akọ̀rọ̀ra fífọ́ rẹ̀ nílẹ̀ fún wa àtọmọ bíi mẹ́rin ẹ̀kọ́ àwọn tó wà bẹ́ẹ̀ tẹ́bá ń gbọ́ àwọn ẹjọ́ táwọn obìnrin ní bá ń rò ẹ̀ẹ́dẹ̀ máa wo bí kẹ́ mú ọkọ rẹ̀ kí kí a máa bèèrè ọ̀rọ̀ mi lọ́wọ́ ọkùnrin mi ìtẹ̀mọ́ ló máa ní kò yọ yìí sọ kí ló wá ní ká jẹ́ sí àti máa ṣẹ́ ẹ̀sìn fún àkọ́ pàápàá jùlọ kó tó ṣe wá lọ kó tó wá lóhun tó ń kíyẹ nìkan tó fẹ́ fẹ́ lóòótọ́ lóòótọ́ síta ààrẹ lò gẹ́gẹ́ bí kó ti jà pàtì ẹkùn tẹ́rẹ lónìí ọkùnrin tó bá tó bá wà rẹ̀ tí wọ́n ti lù obìnrin gbọ́dọ̀ máa di ọlọ́run kò sọ̀tán tó lù ó dẹ̀ gbọ́dọ̀ rẹ ra rẹ̀ ńlẹ̀ fẹ́ pé kí o bá ṣe bẹ́ẹ̀ ìdí ni ọlọ́run ọba tó bá dáhùn lórí obìnrin yẹn ìfarakín tó ń jẹ ó ti padà jẹ àrọ́ọ̀mù sí lọ́rùn oúnjẹ nǹkan lóògùn ọkùnrin tó ń lálà jíjà òun tọ̀sán tòru tó mọ táwọn ẹgbẹ́ òun lè fowó ṣe ó wá ń ṣe lórí rẹ̀ lórí àwọn ọmọ ọkọ̀ àmọ́kùnrin Táwà náà jọ ọlọ́run, ìta gbọ́rì, ìta mọ̀rí, ẹ̀yọ ọkùnrin máa tó ní tí wọ́n ń ṣe náà jẹ́ wọ́n yà wọ́n. Èyí tà máa tó wíṣe fún ọlọ́. Èyí tí ò bá gbọ́ nínú ẹja ń dúlẹ̀, ẹjọ́ máa jẹ́ lórí gbèdédé, ọlọ́run máa di fẹ́yìn. Torí tí ẹ bá ní kẹ, àwọn bàbá ń ta bá ní káwọ́ dídú ọ̀yàn ọ̀rá kéegun. Tẹ́bá ní kẹ wo wá wọn, ayé afẹ́ ilẹ̀ ẹni tí òkú tó yá máa bá yín parí ọ̀rọ̀.

pápá ẹ̀ka ọlọ́run bá ní kó jù kan lọ lọ́wọ́ rẹ̀ ẹ̀yìn ilé ọ̀kan lẹ̀ tẹ̀sẹ̀ máa rìn lọ́rọ́kà bá ń já wọn sí àwọn wà lẹ̀ ìwọ́n ní oníyàwó tó ẹ̀ parí ẹ̀ ní ìrìnàjò yìí wọ́n kò kú ọlá kan Arábìnrin bá ní láàrín lákùn tẹ̀sọ̀lú. Láàrín lákùn tẹ̀sọ̀lú wàhálà yìí ni mò ń bá ká o. Bàrá máa àtàhà nù díyà ní ìṣàpìlẹ̀ wà ní àìmọ́ ìfìlẹ̀ pọ̀pọ̀ àti ìmúbàárọ̀ kàtìmí náà ṣàjárọ̀. Àtàdàbí Musa wá gbéra tó wá lọ. Àánú lè yà mí ń ṣàtì lọ Ẹ̀rí fẹ́ lára àpẹẹrẹ obìnrin ẹ̀ gbóhùn ìyàwó rẹ̀ rárá pàápàá. Kò sí pé rárá òní lè ojú fẹ́ yọ wálẹ̀ sálọ ni. Àwò ah, lílọ òwò lílọ ajọ́ ń lọ ní ara. Ó ṣe sọ́bà ó ti òbí rẹ̀ ti gbọ́. Ẹ̀kọ́mẹ̀, anábí Musa dẹ̀ gbẹ̀rẹ̀ ọ̀dẹ̀ lọ. Aláàmà àtàhà. Bàtà náà yóò Musa wá dé di iná. Lòdì àmì ìrìnṣà tí lọ àdìlẹ̀ àìmọ̀ ìfìlẹ̀ mọ́kọ́ àti ìmọ̀bá ara ọ̀ka tìmínà ìṣàjára. Ọ̀tọ̀ ní Sàmẹ́lì Musa wá lọ. Èèyàn wọ́wọ́ lọ.

ṣùgbọ́n kí èèyàn bẹ̀rẹ̀ sí dún tí kìí ṣe díẹ̀ olómọdé kí èèyàn bẹ̀rẹ̀ sí pé ìtàn ìtàn tó ń kápá ọmọ wọn á sì ìwé kan fún èèyàn máa ń jókòó jẹ́ èèyàn kí kọjá yìí Anábì Musa ń tó ń wá lọ jẹ́jẹ́ jẹ́jẹ́ ara rẹ̀. Fàlámà àtàhà. Aléhi sọ́látọ̀ sọ́lá ọ̀tọ̀ ní o, ìgbà tó dé ọ̀tọ̀ ní tó pàdé. Lọ́ọ̀dì yà ní ìṣẹ́. Fàlámà àtàhà. Alábì mo sá ti bí rẹ̀ báyìí. Lóòdìyà. Ló bá gbọ́ ná bá pé. Ní ṣàfihàn àdìl àìmánì. Ọkàn rí pẹ́ nìkan pè wọn láti di àárín gbùngbùn ibi òkè ibi tó wà lápá ọ̀tún báyìí. Ìlú bá ti ohun yẹn ti jáde wá. Wọ́n á bọ́ ọ̀tún àrẹ́bẹ̀ Musa ń gún nǹkan bẹ̀rẹ̀ kí lẹ́ni ọmọ ọ̀gbọ̀nà alámi. Ẹ máa fẹ́ kí ni a bá gbọ́rọ̀ tó kọ́ta jìnnà náà bá irú ogbó ìsánítúmọ̀ mi. Ìyá Musa. Ìyẹn kò sí pé tí a lè sábà wọn sí. tí gbogbo èèyàn tó rò kó mọ̀ ó lè rí ẹ̀ rí ẹ kan rí ẹ̀ ẹni tó morúkọ rẹ̀ àti yára àti yára àti yára àti yára àti yára àti bàbá bàbá bàbá ti tí wàá dẹ̀ máa rò pé tí ah, kìíní náà ṣe ni ẹni tí ò bá rántí ọlọ́yẹn náà rò pé jẹ́ kí n ṣe jàre. ayíyá mọ́ọ́dà. ṣe máa ṣe ká máa pàṣẹ jù yẹn. aláha ṣùgbọ́n kọ́dà ti máa pàṣẹ jù lé bóyá. kọ́ńtàkì wà pa kọ́ńtàkì ten million. kankan wa náà wọ́n bí ẹ jí máa wọ́ọ̀dì gbogbo tó máa ṣe ojú ojú kan one million five one point five lọ. sori eight point five kúkú àdúgbò ẹ̀kọ́. a máa ta lára tí wọ́n á ṣe ìwọ máa wọ́rì ìwọ four point five ìṣòro fọ́ tó kù yẹn àwa làwa ní àníkó máa wọ́rì àwa máa pàtàkì gbé yẹn nígbà tí wọ́n kan subhanallah alazim wa ti

kò gbọ́dọ̀ gbọ́dọ̀ àwọn amú sábà ti máa pàfẹ́tì ilé yẹn káwọn tuntun pẹ̀lẹ́ yẹn àwọn máa ṣì wò táwọn yẹn náà bá ti dé sọ́dọ̀ tó bá ti ti kìí jí bẹ́ẹ̀ wọ́n fẹ́ ṣì àwọn ká tó máa sọ wọn pé ìwọ náà jẹ tiẹ̀ máa lọ ní àgbọ̀ pẹ̀lú orílẹ̀-èdè yìí lọ́gbàdá jẹ tiẹ̀ náà lọ ní wàhálà fẹ́ ṣì wò yìí kò ní tiẹ̀ kò ó fẹ́ kó rẹ̀ sí wàhálà ní wọ́n rẹ̀ tuntun máa wọn tọ̀wọ́n tí wọ́n lọ pé ó fẹ́ máa wà ẹ̀sẹ̀ tí wọ́n pàwé yẹn ká bá kò lè dá àdàrú mọ́ lójú o àdérọ́ yìí Allahu akbar. Àyàmú. Ó fẹ́ tí wọ́n máa ń ṣe kó ṣe ṣe gbé. ọlọ́run ọba, àmọ́ rọ́pù Ẹlẹ́ni bá tó ṣe ń tẹ̀dá pẹ̀lú fóònù rẹ̀ àwọn amú àwọn àdìrí ìdìbò kọ̀ọ̀kan ẹ̀ àwọn àdìrẹ̀ fún àwọn ọmọ ẹmà bí ṣeré àwọn ọmọ mímọ̀ kò dìbò ah, ẹ̀sọ fún wà wáhí ẹ̀dì ìgbọ̀kan lẹ́gẹ́ tó mú fún wọn ọkọ̀ mímọ̀ kò dìbò ìní ní àìjì kankan fún ẹ̀sọ ẹ̀fọ́ láwọn bá yín búra pé ẹ̀ẹ̀tí ìjọ kankan kúrò lẹ́gẹ́ tó mú fọ́kọ yín ẹ̀fí láti fi ilẹ̀ fọ́kọ yín ẹ̀sùn láti pílẹ̀ fún ìyàwó yín bó ṣe wà náà ló ṣe wà. Ìtẹ̀ sí yẹn gbàtẹ̀ sí pamọ́ yẹn tí ẹ̀ mọ́ lọ́wọ́ ní kó rí yìí. Àná wọn ní ká torí ẹ̀ wù àbàjẹ́. Kíjé sì torí àwọn èèyàn èèyàn ní kápá jẹ nílé àkò lè fara nílé. wọn bọ̀ bá ti fara ẹ̀rù bá pé ohun wo rèé àyà níbi tí mo wà yìí Inni ana Allahu rabbul alamin. Ó wà ní pé ohun yẹn yàtọ̀ sí gbogbo ohun tó ń di gbọ̀dì ẹgbẹ́ ẹlẹ́gbẹ̀ẹ́ fún òjì dáyé. Ohun yẹn tún أنا الله رب العالمين قلت لنا نكي أنا الله إني يلوم وباء الله رب العالمين إني مولي بوبايو أنا المتفرق في يلوم وباء الله مولي بوبايو àwọn ìyàwó àtàrà ilé wà níbi kan àtẹnitàláwá ṣe ń gbé ara balẹ̀ ohun ọlọ́run ara ìyá kọ́kọ́ balẹ̀ níbẹ̀ ó ti ṣẹlẹ̀ sáà náà jọlọ síwájú rẹ̀ ó ti ṣẹlẹ̀ sáà nígbà Muhammad náà sallallahu alaihi wasallam láìpẹ́ ohun tó pẹ́ yẹn ààrẹ gbílẹ̀ gbogbo tẹ̀ mara rẹ̀ bó ṣe wọnú etí bẹ́ẹ̀ náà ni ẹ̀rí pé sáré yẹn bá balẹ̀ tó ti wọ́n wọn ẹ jẹ́ kó gbóhùn ọlọ́run yàní kó gbó àlùkò àná kó gbọ́ ọ̀rọ̀ ọlọ́run ẹ̀rí pé gbogbo tó ń ṣe lára rẹ̀ ò lélẹ̀ gbogbo wọn àwọn ọmọ wà lára rẹ̀ àlùjọ̀nù ni àfàfin ni ẹ kàlùkùrá nì fún ẹ ká sínú etí ẹ ẹ jẹ́ kó wọ inú etí ẹ lọ. ìyẹn lè rúkìá ẹ rí pé àná ọlọ́run ara yẹn lélẹ̀. tó bá jẹ́ pàǹdọ̀ ló wà níbẹ̀ ẹ máa gbọ́sẹ̀ ní a máa sọ̀rọ̀ fún ṣe òun fẹ́ jáde òun fẹ́ kúrò mi kó lọ́dọ̀ kíní kan àwọn àgbẹ̀ rárá àdúgbò jáde náà ìwọ ló yẹ pẹ́lú tó wà ní ìta yìí jáde ẹ wá rò pẹ́ni tẹ́yìn ṣe rúkẹ́ àbúrò sọ fún òfẹ́ jáde òfẹ́ fẹ́ tàbí aláǹgàn ní rárá òǹkọ́ àjọ ní ẹ tó wà lára rẹ̀ ló ń pẹ́lú sọ ọ̀rọ̀ yẹn tó ń tó ò bá lára mú mọ́ ara ò ní lélẹ̀ yánà ẹ wá rò bẹ́ẹ̀ ṣe ẹ bá tún

kí ó kú ṣùgbọ́n ẹ̀kan máa kí ẹ̀sìn olóbẹ́ gbà jáde àbí kó bá ìnira jáde tó bá gba ojú ó lè fọ ojú tó bá gba ojú nǹkan ọmọkùnrin àbábẹ́ ó lè padà jẹ́ ẹjẹ́ kó padà kan jáde bóyá bí ibi ẹsẹ̀ àbí kó bá ìgbọ̀nsẹ̀ jáde wọ́n bá rọra jáde wọ́n rọwọ́ tó ti jì sọ́ ó lè ti jẹ jẹ àbí kó fi ebi jáde ó lè ti jẹ kankan kó sá rọra jáde kó fi kú sọ̀hún àbí kò kó jáde bí bí ìdun àbí bí kankan lára. èèyàn ní kọ́ ọlọ́run torí ẹ lọ kíyèsí ẹni tí a bá ti rí fún gbàtẹ́ nílé àkùrá ni lọ́dọ̀ rẹ̀ ara máa ń ní ẹ ti ti múlẹ̀ kẹ́kẹ́ jẹ́ kí wọ́n ṣe rúkẹ́ àbò nǹkan kan wà lára ẹ rú wà lára ẹ̀ ẹ̀nà ẹ̀dẹ̀ máa gbọ́ lóòrèkóòrè tí wọ́n ti gbọ́ ọ̀rọ̀ ọlọ́run ọ̀rọ̀ burúkú kan ò ní lapa lórí ẹ̀ ọ̀hún ní pẹ̀lá gbẹ̀ta gbogbo ọmọ pípọ́rọ̀ ọlọ́run ti tẹ́lẹ̀ ẹnu etí rẹ̀ ṣùgbọ́n ẹgbẹ́ tó gbogbo àsìkò tiẹ̀ mísíkì ni ẹ̀dẹ̀ máa wo fíìmù kan máa pọ̀pọ̀ tó máa lágbogbo lé lórí irú ilé ìyá àwọn kan máa wà jọ nígbà ìmọ̀ kan tẹ́sí sí ìyọ́pọ̀lọpọ̀ wa tá máa ń wo àwọn fíìmù yẹn ẹgbẹ́ tó bá ti dé bá fíìmù débi ọ̀rọ̀ àwọn ìṣù àwọn ẹ̀yà ìjẹ́ àwọn kìíní kan yẹn a máa kọ́ni a máa dúdú a máa lu fáwọn gbogbo oríṣiríṣi nǹkan àbí àwọn ìṣù yẹn àwọn àjọ yẹn àwọn àjẹ́ yẹn máa para wọn sọ a máa parapọ̀ a máa tó a máa tó ṣèjọ tuntun táwọn ń fẹ́ nìyẹn. ilé ìlú ilé music tọ́jú gbogbo pangolo tẹ̀sí káàlì kan àwọn àlùjọ ló máa ń sábà kéré ń dáadáa. Tẹ̀sí jẹ́ tuntun music ní ìṣẹ̀lẹ̀ Islam haram. Anábì Musa gbọ́ ohun ohun tọ́lọ́ tó gbọ́ ló wọ ọlọ́run wá tó dá. Kí lọ́lọ́ àwọn ọmọ sọ fún un? Ní àná ọlọ́run rábúrí àlẹ́ mi. Wọ́n lè mi lọ́rọ̀ ọba rẹ̀. Wọ́n á ní àlùkì àgọ́ sínú kùtù kọ́kọ́ fẹ́ nípa alákọ̀ọ́kọ́ báyìí ọba lè fi mọ̀ pé ẹni tó ń bẹ sọ̀rọ̀ ọlọ́run ọba ni ó bá yí ẹ yékéyéké ẹni tó rí ẹtán tó mọ̀ ẹtán tí wọ́n tún mọ́ra rẹ̀ nínú ayé àmì tó wà nínú tó ha Ìtọ́lá bá ń pèrè lọ́yẹ̀ ní wa máa ti kàbí ẹ̀mí ní kàyà mú. Ọ̀rọ̀ àti kàbí ẹ̀mí ní kàyà Músá. Tọ́lá ń ṣe pé kí ọlọ́run bá ní Músá kí wá wà lọ́wọ́ ẹ̀yìn. Láti kàbí ẹ̀mí ní kàyà Músá. Ọlọ́run ní kí ló wà lọ́wọ́ Músá yìí? Wàhálà. Àmọ́ Músá ń wùfà alówódé mi tó gbóni ju mọ́ Músá Wàhálà. Àmọ́ Músá ní. Ìyá ẹ̀kọ́ yà. Ọ̀pá ni ni. Àtàwà tàwọ̀ ẹ̀lẹ̀ iná. Nípa náà lè mú sá ni ni. Kó tiẹ̀ tún wá sọ bẹ́ẹ̀ kó dẹ̀ dákẹ́ kó pọ́n tọ́lọ̀ ń fẹ́ sọ. Ṣùgbọ́n látara kó jà náà jẹ́ ọlọ́run bá tọ́lọ́run bá jẹ́ kí ó ká lé ká sọ̀rọ̀ gbéyà. Ó bá bẹ̀rẹ̀ sí rojọ́ lọ pé yí àbúyà. Àtàwà kẹ́kù àdéhà. Wà á hóṣù bí ha alábọ̀nà ní wáyà bí ha àrèbò rọ̀. Wọ́n ni ọ̀gá mi

ẹran àyà ni wọ́n wọ́n lè fẹ́ jánà mọ́tírílà lẹ́nu wọ́n ti amára púpọ̀ àti kí àwọn mú kí àwọn máa fi kí àwọn ẹ̀jẹ̀ tí a máa ń fọ́ ọgbà wípé ẹ̀tọ́ báyìí ẹ̀dúró báyìí kẹ́rẹ̀ pọ̀ àwọn ọmọ mi náà lẹ́ẹ̀kan àlọ́ ọmọ ilé ẹ̀kọ́ mi ó dìgbà tí wọ́n bá tó tó tó jókòó aṣàmàṣà ìgbà ní kankan ti pẹ̀lẹ́ kọ̀ ṣùgbọ́n wọn tó ń bá fẹ́ yẹra wọn lù lẹ́gbàá kó tó gbọ́ àlàáfà lẹ́mà ní àfọ̀ àlàáfà rọ́bù àtúnyà àlàáfà ni ẹgbà lẹ́mà ní àfọ̀ ẹ̀ka fẹ̀yìntì wa ẹ̀dẹ́sẹ̀ ẹ̀dẹ̀nà àlàáfà tẹ̀dẹ̀ rí kẹ̀dẹ̀ rí ọlọ́run ọmọ kéékèèké ní tó bá ti máa ń bà wọn ni. Anábì wọn sáré ẹ̀ fáyé ń mú bí ṣe ìyẹn lákọ̀ọ̀rọ̀ gbọ̀kúlé lórí, àdékàtẹ́ jẹ́ ẹran. Wọ́n ní kí lọ́kàn náà máa fi ń ṣe. Àlọ́ ní tó tún ní ọ̀pá wá ń jíwe fún fi ọ̀pá ti fọ́lọ̀ bá gbọ́n tọ́lọ́ náà wá dára rà fún ìwọ ó mọ́ tó mú dálé. wàhálà ìkè háyà mọ́sá. níbi ilé ọlọ́run alìkè háyà mọ́sá níbi tọ̀wọ́ ọlọ́run tó ti alìkè àtọ́ọ̀ká. alìkè àtọ́ọ̀ká. ìkẹ́kọ̀ọ́ náà ni wọ́n sọ. alìkè فألعاها فإذا هي حية تسعى níbi tí sọ́ọ̀tù tó ha ilé yìí ọlọ́run nígbà tó ju ilẹ̀ tán lọ́pàá bá di ejò tẹ́sẹ̀ à. فإذا هي حية تسعى lọ́pàá bá di ìdílé tó bá ń mú eré gbà padà. nínú tí a yà ilé yìí kí à ń kábọ̀ ọlọ́run bá sọ pé fàídà híyà tàhàtàsù aláàmàrà jàn fàlámàrà àhà tàhàtàsùkà ànàhà jàn bára ni mo sọ jẹ́ ọ̀pálẹ̀ báyìí tó bá rí pé ọ̀pá ẹ̀ tàhàtàsù kó wá bẹ̀rẹ̀ sí bẹ̀rẹ̀ sí tókì ànàhà jàn ọ̀pá ìyíwẹ̀rẹ̀ padà ọ̀pá yìí ṣe kìlẹ̀ ọ̀pá yìí ṣe kìlẹ̀ kílẹ̀ ṣẹlẹ̀ pa kò ṣe báyìí lọ́rẹ̀ mò ń kílẹ̀ sẹ́gbẹ̀ẹ́ ajá káàkiri wọ́n jí mú àpọ́pàá tí mo ní tẹ́lẹ̀ kọ́ yìí kílẹ̀ ṣẹlẹ̀ gẹ́gẹ́ bí èso là àwọn àti èso kò tí kò tí yíra padà tó kó rí èso yìí. àwọn ènìyàn àwọn ènìyàn ọ̀pá tó ń pọ̀ yìí tí wá sí rọ́dún tí rọ́dún ètò yìí kí ló ṣẹlẹ̀ kẹ̀. wàlá mo débi ràn wàlá mi rántí. alágbèsè sábà fèrè àrẹ́gẹ̀. Wàlá mo ti dìra wọ́lá nìyọ̀ ákìlẹ̀ ya Musa. Àwọn wá ní àwọn òtẹ́gì ẹ̀rù lẹ̀rù bá. Àgbọ́mí ìlú wọ́lá. Àbá tẹ́gì ẹ̀rù ẹ̀rù abáyàn. Wọ́lá mi ò ákìlẹ̀. Ọlọ́run mú sọ̀tọ́ ọmọ. Tó bá ẹ̀wòrò. Ya Musa. Ọwọ́ ni ya Musa. Musa. Ákìlẹ̀ wọ́lá. Wọ́lá Wọ́n ní ẹ̀kí ní It is not a snake. Irú bẹ̀bí wọlé lẹ́yìn. Wọ́n ní kan bẹ́ẹ̀ sí. No, no, no, no, no. Ìyá ni abọ́ kan yá tẹ Wàlá mú dìbì ráhùn wà láàrin àti bí a mú bá àti bí ọ̀rọ̀ àtàmọ́. Ẹwọ̀ sí àbùkó ṣe tìtú, ẹwọ bọ́lá ń ṣe ń sọ̀tàn ànábì ọlọ́run fún wa, lẹ́yìn òkú àdìyàn báyìí. Ènìyàn tó wá ń wá káàkiri, èèyàn máa sọ̀tàn ànábì ọlọ́run inú èèyàn dẹ̀ máa dùn. Èrò nífẹ̀ẹ́ ti ṣe ní ìwọ̀ ìgbà máa pààyàn, ìgbà máa pẹ̀yìn ìdẹ̀ nílé ìdíje, ìyẹn dẹ̀ máa jó pẹ̀lú ìgbà máa ń pòyàn ẹ̀dẹ̀ bẹ́ẹ̀ lè tọ̀ sára torí pé ah, ọ̀rọ̀ anábì ọlọ́run tọ́lọ́ ń sọ yìí ó jù lára o ẹ̀kọ́ pọ̀ ń bẹ̀ yàmú sá àkèrè musa àkèrè wàlá àtàkọ́ wàlá àtàkọ́ iná kàmínà àmì mi. ẹ̀rù tí wá jẹ́ ẹ̀rù òsínà ọ̀rọ̀ tí ẹ mọ̀ ti kọjá lẹ́bù yẹn títẹ́ ti pẹ́ ni àná yìí musa ti gbadé ti kọjá ẹni ẹ̀rù sí gbọ́dọ̀ máa bá ẹ̀gbọ́n gbà tó ti dọ́dọ̀ tó ti dín mọ́dí àná láti sọ́kù. má bẹ̀rù má nà jíjá òjà sílà ọ̀rọ̀ pẹ̀rù ń bẹ̀ nìkan halẹ̀ mọ́ ẹ rárá ìyẹn ti lọ Ìnáka mínà l'áàmì ní ìlú. Ọlọ́run bá ní wọ́n fi ń dẹ lójú pé ìnáka mínà l'áàmì ní ìlú. Wọ́n ti ń bẹ nínú àwọn ẹni ìfọ̀kànbalẹ̀. Jẹ́kọ̀kan ìbalẹ̀ nínú àwọn ẹni ìfọ̀kànbalẹ̀ ló wà. Má jẹ́ kẹ́rù bẹ́ẹ̀, má jẹ́ káyẹ̀ ẹja Ìlú ti wá jẹ́ ó ṣàdọ́ pa ẹ̀. Ó yá bẹ̀rẹ̀ mọ́ pa ẹ̀. ọlọ́run bá sọ pé kó dì há, wọ́n láà Ọlọ́run bá ní ó yá kó dì há, ó yá mú nǹkan rẹ̀. Wọ́n láà Má bẹ̀rù má jáyà, jímú lórí. Bẹ̀rẹ̀ kó mú. Ó فنعيدها سيرتها àwọn nípa ni títẹ̀ lọ́wọ́ torí ẹ̀ ọkùnrin yóò máa ń balẹ̀ nígbà tí wọ́n bá rí àwọn ẹ̀rí kàkà tẹ́ bá ti dé báyìí pẹ̀lú òkú ọlọ́ọ̀ká ló ti máa rí tí àwọn bá ti wá rọ́jú ṣe bẹ́ẹ̀ èèyàn lè máa rí rìsọ́ọ̀tì lẹ́sẹ̀kẹsẹ̀ ìgbọ́n rìsọ́ọ̀tì yẹn ń bọ̀ ẹ̀ka àdúgbò anábì sọ̀rọ̀sọ̀rọ̀ sọ pé ọlọ́run a máa sọ̀ kalẹ̀ ní ìta mẹ́ta òru sísàlẹ̀ àdúrà tí yẹn bá ṣe ń bẹ ọlọ́run bá ń sọ pé òun fẹ́ gbọ́ ta ló fẹ́ kù òun fẹ́ dáhùn ẹ̀yin wá rọ́jú tó ń tẹ̀yìn láàmú wa ń sọ fọ́lọ́ lákòókò gbà yẹn ẹ̀mí má ní yẹn ẹ̀ẹ́rì fọ́lọ́ ara ṣe mo tún náà náà sọ́kọ́ àwọn àdúrà kan ọ̀ ismu láìlà azọ́mì ni ọ̀ tí yẹn bá ti ṣe ti ọlọ́run tó bá tọrọ ọlọ́run bá máa ṣe fún ọ ẹ̀dẹ̀ wá bẹ̀rẹ̀ sí sí ẹ̀ ń tẹnumọ́ nífọ̀kànbalẹ̀ pé wọ́n ti ní tí ìyàn bá ti ṣe ọlọ́run ọba máa gbàdúrà rẹ̀ tó bá fi tọrọ ẹ̀dẹ̀ ń ṣe ọba jẹ́ sí ọlọ́run ọba ló sọ àbúnábì ló sọ sọlọ́lọ́ àlùbà èèyàn gbọ́dọ̀ jẹ́kẹ̀ ní òun sì ní wọ́n ní kan wà tí ìyàn bá ti ṣe àgbélépọ̀ta ní bákò sẹ́ńdà ní gbogbo àwọn tó bá ń parojọpọ̀ tí wọ́n ń sàbíni tí wọ́n ń tìtẹ̀ tí wọ́n ń ṣe jàǹbá fún ni pẹ̀lú òkú ọlọ́run gbogbo tí wọ́n ṣe orí wọn ló máa dàbí ẹ̀yìn àlà láàrin wọn àwọn wá dìtàn ìtàn bú sẹ́bá ti fi nìṣẹ́lẹ̀ yẹn náà ẹ wá bẹ̀rẹ̀ sí ṣe é jáyà ẹ̀dẹ̀ fọkàn balẹ̀ àwọn yóò sọ nípa àdúgbò sírì àdúgbò sírì láti ibi tí wọ́n ti bẹ̀rẹ̀ nínú orí rẹ̀ báyìí wájú sí débàrá yìí àti wájú lọ sẹ́yìn ní kọ́dà tó wá bẹ́ẹ̀ kìí ní ẹ̀pọ́ máa fi pa sí ẹ̀yìn tó bá ti fún láti wájú yẹn báyìí sáà mú lọ bẹ́ẹ̀ kanlẹ̀ májáwó yẹn padà ó

وادمم يدك إلى وادمم اسلك يدك في جيبك تخرج بيضاء من غير سوء وادم يدك إلى جنيك تخرج بيضاء من غير سوء آية أخرى

ó pálẹ̀ rẹ̀ tẹ́tẹ̀ ìyẹ̀pẹ̀ náà tẹ̀kí ṣe ń tí òkú fún wúlò ibi tọ́lá ti dé ìgbà sí ẹ̀dọ̀ tí wọ́n sáàtún fi sọ́lọ́ ń dáwọ́ látara rẹ̀ sí láyé rẹpẹtẹ ẹ̀rùn lè rí lè pọ́lá sí rẹpẹtẹ májáyà ń bẹ rẹpẹtẹ wàdìmọ́mú yá jẹ́ káyìlá jàná yíká dákọrù jẹ báyìí bọ́ amínúkọ̀ ìrìnlú ìpáyàtàn ó fọ́ ọ́rán rẹ̀ ń sá ìkúnra dùn ẹ̀yìn wàdìmọ́mú yá dáka ọ̀pá tó ń rojọ́ rẹ̀ tó ti rí tó ṣe pé sọ́rọ̀ bá ti dé nínú èdè kíyàn tó bà ah ara balẹ̀ ní àárò tó ń mọ̀ nǹkan wọ́n ti àwọn bàbá nǹkan hàn án ẹ̀rọ àbàyàn ìyá jẹ́ ń tò ìyá tó bà ó wọ́n tí mọ̀ mí yá jẹ́ ọ̀rọ̀ àná ó tún kù ó ìlàjà náà ṣúgbọ́ ìṣẹ́bọ̀ pa òjì lọ fẹ́ sá lọ fún èyí tó máa ṣẹlẹ̀ ní ìsìn wá fún òjì fẹ́ sá gbàmí wọ́n tí mọ̀ mí yá jẹ́ ìlàjà náà ṣúgbọ́ Aláàrin rẹ̀ mú sáyá mọ́wọ́ rẹ̀. Ọdí àfi sábíà rẹ̀. Láìjàdá ìka. Fi ọwọ́ rẹ̀ sábíà rẹ̀. Ṣàkúrú jẹ́ báyìí mọ́. Kò wá sí ẹ̀sí ẹ̀kú pẹ́. Ẹ̀sí ẹ̀kú pẹ́ díẹ̀. Ṣàkúrú jẹ́ báyìí mọ́. Ọya, àlẹ́kùn sáwá mú ọwọ́. Ó wá fi ti abíà wádìí mọ̀nù. Abíà تخرج بيضاء من غير ويا يوا يستا على المتابعة يوا تتا تخرج بيضاء بيضاء أو بجر السا بيضاء لباب فقي آية أخرى تبقى صفوك وجبة صفوك Ìjẹ́ ìmúlẹ̀ lóòrùn. Òṣìṣẹ́ tó bá lóòrùn ságbà, ọba gbogbo pé mi nípa èrè kí n ṣe fífi fún taburú kí n ṣe fífi fún tààrẹ kí n ṣe fífi fún ti kaburúkú kan àmìní Lìnúrí yá jàbí ọlọ́ọ̀bá ní ayata ni ó kọ̀rọ̀. Ayata ni ó Àmì ní ìtúlẹ̀ ó di àmì tọ́jú ẹ̀ bẹ́ẹ̀. agbára nìyẹn o <laughs> agbára kàrí o lórí yàtà nínú àyà tí na ikú gbèrà àṣílẹ̀ ìṣẹ́ àmàmà ṣe fún ẹ abẹ́bẹ̀ àwọn àmì àwọn ọba tó lágbára àyà na ikú a ní tẹ́ta wọ́n tẹ́yà bá nǹkan kan rẹ̀ kọ́mọ̀ ìṣẹ́gbẹ̀ wọn ìwọ́jú wọn tí ọba gbé kankan tó kú tó fi máa jù wọ́n a lè máa rò pọ́rọ̀ lásán lòun sọ ìrìnàjò yá ọyá bẹ̀rẹ̀ ìlàbí ìlàbí àwọn pé àwọn tánàbí mọ́ta dájú wà ní báyìí wáyé ti kọ́kọ́ ti tó rè wáyé àkọ́kọ́ tó ti sàrẹ́ lè mọ́ta nìkan ni tó rè láìpẹ́. Fàdáàdì kàbọ̀rọ̀ ha náà ní ní ràbí ká ilà àgbẹ̀rẹ̀ àrùn náà wá màláyé náà hàn kánú. Àwọn máa ń fa àzẹ́kì. Aláde Musa kọ́ ló pe Fìránù ní òbílẹ̀ jẹ́ o. Òun kọ́ ló pe ní kò o. Fúnra ara ọlọ́run ló pe bẹ́ẹ̀ o. torí rẹ̀ ìtọ́lọ ń bá pè ní náà pè ń bá pè má bá sọ pé làkọ́dé kàfọ́rọ̀ mẹ́dínà kọlu iná wọ́n tó bá sọ pé wọ́n lọ́wọ́ bá jẹ ẹ̀kan lọ tó pè yẹlẹyẹlẹ mẹ́ta ló pè sí nàbí ní tó bá tún òfin ọlọ́run níbẹ̀ níbẹ̀ ti ọlọ́run ìwọ́n wá ń kánu kò ní ẹ fífi wọ́n ti wá ń jáfọ́rọ̀ ọlọ́run owó ẹgbẹ̀tẹ̀ láti bọ́ lọ́wọ́ bá tó fáwọn èèyàn ebi nǹkan ìwọ mọ̀ kó bá lè sọ lọ́lọ́run ti jẹ́ kí wọ́n mọ̀ ẹlòmí mọ̀ àbí wọ́n náà yìí ní ah, wọ́n sí ní irú ọ̀rọ̀ bẹ́ẹ̀ ò ṣe máa fún sẹ́ńtírì sáwọ́ sẹ́ńtírì wo ni ká ti wá fọ́ sẹ́ńtírì ti làtàbá dé mẹ́tàárì nǹkan pọ̀ aláàbí mọ́sá alẹ́ ìsọ́lá tó sọ́lá

àwọn súnmọ́ àwọn àgbàlagbà bèèrè ọ̀pọ̀lọpọ̀ sọ́lọ́wọ́ wọn wọ́n ní bàbá ní ìdílé gbé lọ kó ẹ pé láàárín lẹ́yìn ilé ọdún kan láwá tó rí ẹlòmíì ó lè lo oko kó máa bọ̀ láti oko kó má dílé jọ kẹta wọ́n tó bá máa dílé mọ́ ni wọ́n dàrú nìyẹn àwọn akọ̀pọ̀ ṣeré lè tẹ́bá fílẹ̀ kílẹ̀ tẹ́bílẹ̀ kílẹ̀ tẹ́bá ṣe tẹ́bá ṣe bá àṣẹ ìyá gbọ́gbọ́rọ̀ gbọ́gbọ́ ìyá gbọ́gbọ́rọ̀ gbàgbà tẹ́bá ti rẹ́ ti kàǹkà lọ́wọ́ èèyàn àrí ẹni bí ní bá bá a sọ bá ìyá yàn dáre ní a máa fi bàbá 75 a dẹ̀ máa fi ọmọ 22 years ẹ máa wọ ẹ̀yìn ọ̀dọ́ tẹ lómi lára tẹ̀ kiri ẹ bọ́ ma ẹ sọ́ ti gbà àjẹ́kìnyí sílẹ̀ bàbá yẹn ti lọ alùpùpù ní ti tẹ́fẹ́ àti gbogbo ní ọgbà máa tọ̀rọ̀ sọ fún yẹn àà ah, ìwọ ọmọ yìí kò lè gbọ́ torí pé lásán kọ́ agbára tá lè dọ̀nù ní yẹn tó fi bá a sọ̀rọ̀ olùdí kọ́. ìtọ́kọ̀ wà ń tẹ̀ tó já tọ̀ tó wà ń tẹ̀ tó fi jà tọ̀ sí ìtọ́lọ́run bá bá fún mi lágbára onípẹ́ni tó bá ṣe ní yẹn padà jẹyà nígbà ọlọ́run gbogbo gbàgbára lọ́dọ̀ àlìjọ̀nù ó gbàgbára lọ́dọ̀ èṣù. ohun tó wà ń tẹ̀ tó fi jà tọ̀ sí ẹ̀yìn yẹn wọ́n ni ẹ̀ ẹ̀sà jù ala wà lára ẹ̀ tó bá ti ẹ̀sà ẹ̀bá ìdáhùn ẹwà ní ojú ojú ẹ̀bá ká báyìí ojú ẹ̀bá là báyìí à ah! ó lè lu bàbá yẹn pa á dẹbí yẹn rú àná àwọn kì í kan fẹ́ ni ó ti ká lójú ẹ̀ ẹni tó fi

ọjọ́ ọ̀dọ̀ ni ó lọ wà mẹ́lá atọ nìkan wá kọ́ àti gbogbo àwọn ẹ̀kọ́ ń gbèrè iná tààtọ́ kọ̀ máa ń fàáfì bí ìrànú òbílẹ̀ jẹ́ máa ní o ọ̀daràn máa máa ní

ṣùgbọ́n tó bá yẹ pé tọ́lọ́ nìyàn ń ṣe ọlọ́run apẹ́ nínú lọ́wọ́ bẹ́ẹ̀ náà ló fi jásí pẹ́ni tó bá ń jíṣẹ́ ọlọ́run àbíkó fi ọlọ́run lórí orí èèyàn tó fẹ́ fẹ́ kó máa fẹ́ wèrè pàtàkì yìí pé káwọn èèyàn kó kéèkì bọ̀ ọ̀dà ìmọ̀ọ́mọ̀ ọ̀dà àfáà tí wọ́n ń kẹ́jọ́ bọ̀ kó bá wọn sọ tó ń ṣe wà tó ń sọ gbogbo ẹ̀ nígbà tó máa dé ní tiẹ̀ náà wọ́n bá ba ìyàwó bá ń sọ pé à ẹ̀yìn tẹ̀rẹ̀ ní lájú ní ẹ̀yìn lájú ẹ̀yìn kẹ̀ ayé máa sí kí ní kàkà. ṣé kìí ṣe ohun ìtọ́ máa ń ẹ̀ẹ́dì gbọ́n kankan bí kò sí ìfọ́ àwọ̀ àwa máa ń gbọ́ ẹni à ń fi kúbọ̀ wá bá kò dáká bá lẹ́nu ìlú. Ìnáwó ń kànú ìgbà máa ń fà sí kí. Ẹbí náà ní ká jó ni. Wọ́n ní kó àkọ́bẹ̀ wá sí ẹnu máa ń fà sí kí yẹn náà ni. Wàhálà. رب إني قتلت منهم نفسا فأخاف أن يقتلون Ànábì Mùsá ni, "Ah, inú ìkọta ti mú ọ̀nà fúta ọ̀rọ̀ ìfàkàtọ̀ òkú." Ibi tó rọ̀ wá sí ìwà lágbára o. Ọ̀lára sí. Ó ní ọlọ́run ọba. Inú ìkọta ti mú ọ̀nà fúta ẹni tó wà ń bẹ̀ náà ni èrò ọ̀pá mímọ́ mo ti gbọ́ ò ṣùgbọ́n bí tẹ́rù yẹn kù sí àríkín là á. Ọ̀sà ẹgbẹ́ mẹ́rin òmìnira sáà. Mi ṣé kí lè mo ti fẹ́ nìkan láàárín wa. Àbáwọ̀ àyìn yá bá tó lò ó. Wọ́n rántí lẹ́sẹ̀kẹsẹ̀. Ẹ̀mí èèyàn kan ní sọ́wọ́ èèyàn bọ́ rí láyé.

Yàgbẹ́dà ìfòmọ̀ àmọ́sà ìdámọ̀ láìgbé ó máa rántí rẹ̀. Sálà ìta kan tí ò máa máa rántí bá láìta lòun òun ṣe nǹkan báyìí. Ẹni tẹ́ náà máa ṣe kìí. Kílẹ̀ lọ wo, ẹ̀ríkó gbọ́n tó bá jẹ kù báyìí ara máa ń sábà fún wọn. Ọ̀sẹ́ni tó ń hùwà bàjẹ́ kan tára kì máa ń fún pé Tẹ́nà la pa àyàn. Ẹ wo lè náà bọ́lẹ̀ náà ṣe láyà tó. Tó bá débi tó náà ti fẹ́ jí nǹkan wò fẹ̀tò fẹ̀tò fẹ̀tò fẹ̀tò fẹ̀tò kí ló ṣe tó tún wò fẹ̀tò fẹ̀tò kí ò lọ pẹ̀lú kọ́ńtà ìgbélẹ̀ lọ jù. Kílé tó fi rọlá yọ kẹ́lẹ́kẹ́lẹ́, torí pé òun náà mọ̀ kí n tó ń ṣe nǹkan fúra ni. Aláyọ̀ wọn sáré ohun tó ṣẹlẹ̀ yìí náà nìkan ni. Ìní ọ̀tá ìtùbí ní òmìnà bùtá. Kí bá ń ṣe ní ẹni. Bàbá ààbò ayẹ mọ́tò lòó. Kódà fúnra rẹ̀ aláyọ̀ wọn sáré ń sọ pé mo pẹ́ nìkan láàrin wọn. ó fẹ́ kó já sí kéèké kó mọ̀ ọ́ mọ̀ pẹ́ nìyẹn. Àwọn àtìgbọ́nà ẹ̀fẹ́ yìí. Onẹ́rù tó wá ń pẹ̀ mí náà ní ìsinmi ní pé ọ̀pọ̀ ayọ̀pọ̀tò ní ìlú. Mo ń fáyà fún àjẹ́ sí pé mínà bá ti ń dá àárín ọba yìí. Ìwọ ni wọ́n fẹ́ jẹ́ ọlọ́run. Ẹ lẹ́ ló kò pa ẹ mọ́ tó ṣe ń jọ̀kí náà náà ni. Tí gbogbo èèyàn bá tiẹ̀ wá gbàgbé àwọn ẹbí ẹni tó kú ń kọ́. Àbí?

ṣùgbọ́n tó bá mú tẹ̀lé òní nǹkan àwọn ẹbí tó ṣe lè ni wọn táwọn fẹ́ gbàgbé. àwọn bàbá wọn lè yorùbá ní sábàtì ẹ̀ làwọn parí ọ̀rọ̀ taari parí ọba la parí ìjà taari ìjà yọjú kárí ní káná ti ń kọ́ ṣe lè yẹn ṣe parí ni. àbí kárí ní káná ti ṣe parí kò ṣe parí tí wọ́n bá tẹ̀ wá gbàgbé gbogbo rẹ̀ bó ṣe lè ń lọ ń kẹ́ni tó owó dá tí bá ń rí ohun tí ó jẹ̀yà ń sórí rẹ̀

ọ̀rọ̀ burúkú tó sọ yẹn ẹ̀dẹ̀ nígbàgbé ẹ̀dẹ̀ máa rántí bẹ́ẹ̀ ìsẹ́ yẹn náà dáyé náà ó ṣe sì náà díẹ̀ ojú náà dẹ̀ rí díẹ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n ṣe tí wọ́n ṣe náà láwọn ọ̀gbà tí wọ́n ṣe tí wọ́n ṣe ẹ́ ọ̀pọ̀lọpọ̀ náà lè gbàgbé àwọn tẹ́rẹ̀ mi sọ abárẹ́ lè ní àtúnájú ẹ̀rùn kó mọ́ṣẹ̀ bá wa kẹ́ wọn ọlọ́n bá forí jì wọn àbá mọ́mọ́ ẹgbà náà àbá dáadáa ni. ẹ̀rọ ọlọ́run kan sọ̀rọ̀ kan ẹjọ́ náà lọ́dún náà lásìkò gbà náà ìtókù ní kí bàbá ní kí bàbá dẹ̀ mú fóònù pé àwọn ọlọ́pàá dà ẹ wá kó àwọn ọmọ yìí àwọn ilé yìí dàlú ìmáàmù mọ́sálásí kan mà náà ẹni tó sọ̀rọ̀ náà onye ní bàbá àwọn ọmọ ìyọmọ burúkú ni wọ́n máa gbọ́ sí wọn ilé ìyá ìṣe yìí ìṣọ̀ ń kókò dá o bá bẹ̀rẹ̀ sí ó bá ń jà rọ́ àwà ọ̀tọ̀ ní tó ṣẹlẹ̀ ó dẹ̀ fi yẹn ó dẹ̀ bẹ̀rẹ̀ sí bàbá yìí fẹ́ sọ̀rọ̀ bàbá ní ní súnà ní kíníkaná àti yálùkù náà àti zumura àti bàbá bá ń ka gbẹ dèdè wọn náà pàtà rere mọ́ ọmọ dèdè yìí àlẹ́ ní bá ké gbàmìgbàmì tó sọ wa àbí káwa gbà alẹ́ ọba bá kọjú sí pé ìwé náà ọ̀dọ̀ ara rẹ̀ rò kó sí. náà ẹ má dàbí kọ́ ọ́. Allah akbar àárín ọ̀bá lógúngún sọ́bẹ̀ jẹ́ náà àwọn ní bàbá bá dárúkọ ènìyàn ẹ̀má sọ ọ̀rọ̀ àwọn ní ìmọ̀mù gíní ìdára rẹ̀ lórúkọ sí bàbá tí wá lọ ní ìsìn ẹni àwọn àti ẹwà kù láyé ó náà wá ń kúrò gbọ́ ohun táwọn gbìyànjú àti pa ìdélótún kúrò ọlọ́tún Iná àbúrú balẹ̀ tí kọjá sáà tó ti bá ìgùn tàná sí àhá láàrín àṣàhá wáhù ìgùn tàná sí àhá láàrín àṣàhá wáhù. Olórí ìtùkátà tó bẹ̀rù ọlọ́run. Iná bẹ̀rù bàbá. Ọgbẹ̀rún tó wá fẹ́ dá sọ̀rọ̀ láyé àbíkó páyà ọlọ́run kó má fẹ̀ tẹ́lẹ̀ pàlàpàlàpà tóró ti lóró ẹgbẹ́ bẹ́sọ̀ rẹ̀. àgbọ̀nà balẹ̀ tí kọ̀dáńdà tó ti bá. torí tó gbogbo àwọn ẹ̀ṣẹ̀ ìwà bàjẹ́ tí wọ́n ti ṣe. kọ̀dáńdà tó ti bá. tó ti ti tó ti jẹlẹ bẹ́ẹ̀ tó rò kó ti parí ẹ̀ náà. kọ̀dáńdà tó ti bá. wọ́n máa kọ́lẹ̀ ni ọ̀. kọ̀dáńdà. wọ́n àmàlẹ́kà ti kọ́lẹ̀ bẹ́ẹ̀ náà láyé ní tó ṣe sínú àkọ́lẹ̀ táwọn lónìí gbàgbé. kọ̀dáńdà tó ti bá. ìní bàbá sọ gbólóhùn yẹn ẹ̀rọ ọlọ́run bà nínú bàbá ní gbẹjọ ilé bá ké gbà mí gbà mí lọ́dọ̀ wa àbíká wa gbà o níjà aláàfà yìí. Ní ìyẹn òkú gbígbà ní ìdí o. Iná àbùnú balẹ̀ tí ọ̀sán bá bòjú bá ní gbọ́dọ̀. Ẹnìkan náà tí ó bá bẹ̀rẹ̀ sí rojọ́ rojọ́ rojọ́ àwọn alẹ́sẹ̀. Àbá máa mọ̀ sèyí. Àwa náà bá ní ẹ̀yin náà àkáyé mú lèmi ìsọba ìmọ̀mí àwọn torí àà ah, ah, mahfuz Iná àwọn ìrìnà ìgbàna àjẹ́bẹ̀rẹ̀ tí a halẹ̀ ẹ̀ẹ̀mí fẹ́ kí wọ́n ilé ẹjẹ́ kí nìkan wọ́n á jẹ́ kí nìkan ní Ilé ìdí rẹ̀ náà ṣe máa mọ̀, ìwé náà ṣe lè gírí mọ́ká ìrọ̀ǹkì, orí gírí mọ́ká ìrì ẹ̀. Iná sùúrù balẹ̀ sí kọjá mùdà, kò ti bàjẹ́ kọ́ńtà náà. Wọ́n ní àgbà òní sọ lórí ilẹ̀, àwọn agbárí ń kọ́lọ́ tó bàbá aṣẹ́gun tó ní ilẹ̀. Ìgbóńtà náà sí àhàlà. Táwọn agbárí bá wà lórí ilẹ̀, mo wà ń dókò kan lọ́sẹ̀ tó kọjá ìjọba ti dé, obìnrin àyàn ojú ọ̀rọ̀ ń bẹ̀ obìnrin kan sọ̀rọ̀ ń bẹ̀ ìyá yẹn subhanallah alazim láì mú báyìí dání láì mú dání ìyá yẹn dẹ̀ gbọ́ gbogbo ẹjọ́ tẹ́nìkan náà àwọn tá a lọ bá yan ojú ọ̀rọ̀ rò ẹjọ́ tó dé ní wákàtí kan ìyá dẹ̀ bẹ̀rẹ̀ sí mú ọ̀rọ̀ ní kankan. wọ́n dẹ máa pọ́n ìdí ní kankan iná àgbàdé ọlọ́njọ́ báwa tí wọ́n ti àwọn òṣìṣẹ́ ilẹ̀ àwọn nàìjà dàgbà o sọ wá bọ̀rọ̀ lọ ibi tí ọ̀rọ̀ ibi tó máa ẹbí tó lè kò lè kò sì tó à ń bẹ̀rẹ̀ kó tó àdúgbò sí i. gbogbo ọ̀rọ̀ wá sáàpàdà wá ṣe fẹ́rọ ọlọ́run yẹn wájẹ́ kó wọ lára gbogbo àbòsí tí wọ́n dábàá rògbò mọ́ ṣe gbogbo ọkọ̀ tó ń ṣe fún wọn sí kó ti bà ìkúta náà sí ọ̀há. láti àlàmì àǹsà láburú nǹkan tàná sí àhá. Tó bá rò pé ìwádìí kàrí ẹgbẹ́ ìṣẹ́ ẹ̀rọ́júmà, èmi ti ṣe ìyẹ́gbẹ́ ìwádìí. Nǹkan sí àhá. Àwọn èèyàn náà ti jẹ jẹ́. Nǹkan tàná sí àhá. Àìmọ́yọ̀ ọmọ táà ti jẹ́ àdáàmà ń tí àwọn èèyàn ti wọ́n lè. Ìkún dàdá sí àhá. Àìmọ́yọ̀ àwọn èèyàn tí wọ́n tó wọ́n ti ká ojú tó lọ. Ìkún dàdá sí àhá. Aláàkọ̀ ti gbé wọn sí. Ìkún dàdá sí àhá. Tí wọ́n bá lè wọ́n gbàgbé. Láfíyà ń sàhà wọ́ Ọlọ́run ọba òun tí ọba ti ń dàjú ọmọ láàrin ọmọ bùkà náà fi yà. Ìgbàgbé àti ilé ògùn máa mọ̀ bẹ́ẹ̀ bá ti ṣe ẹni tó bá gbàgbé ẹni tó ṣú ní gbàgbé o ẹni tó orí ìgbẹ́ náà dà láàmú kò ní gbàgbé o. eléyìí náà ni ìsànàbì mọ́sá dà ń sọ

ilé ya mú orí dàgbàrá gbájá tó bálá rẹ̀ nìkan máa ná ẹ̀nà subhanallah alazim ah, ah. ẹ̀sẹ́ ni tó tó yẹ lọ́wọ́ sáàmà lókọ́ gọọmẹ̀ntì níbi tí gọ́ọ̀nà wà ń dẹ̀ ìlú tó lọ́gbà ọba aládé kò sẹ́ni tó tó kù ọba kan fẹ́ fọ́nbó ní èmi ni mo máa ń sọ sára nìyí

àdúrà ẹni tó ṣàbòsí fún ó máa ń yára gbà kíákíá ni torí ẹ má bá wọn má bá wọn lọ́wọ́ nínú àbòsí má bá wọn lọ́wọ́ nínú ìwà bàjẹ́ torí pé tí ẹni tẹ́ ń ṣàbòsí fún onídokó morúkọ ẹni tẹ́ ń ṣàbòsí fún. sànà mọ̀ọ́nà ká wálé máa sì lómù tẹ̀lé mọ́. ìbátan yìí ti jàmbá fún tẹ jẹ́rẹ́ tẹ̀tẹ̀ tìka fún fún.

Ọkàn tí wọ́n lọ ṣe pàdé ọ̀tẹ̀ lórí ìlú wọn tí wọ́n ṣe nǹkan báyìí. Ó mọ̀ wọ́n jù mí lọ ọlọ́run, ó bẹ̀wọ́ ọlọ́run jọ bá mú wọn. Gẹ̀dẹ̀ ọ̀hún àlẹ́ìjà. Gẹ̀dẹ̀ ọ̀hún ti máa gbá ọmọ. Gẹ̀dẹ̀ ọ̀hún àlẹ́ìjà. Gẹ̀dẹ̀ ọ̀hún ti lè bá ní ó. Gẹ̀dẹ̀ ọ̀hún àlẹ́ìjà. Ẹni Yorùbá máa ń sọ nínú ọ̀rọ̀ tí wọ́n ń gbé ọlọ́run àbágbàmú ní ọlọ́gbàmú ní gùnpá ẹni gẹ̀dẹ̀ àbágbàmú ní ọ̀rùn rárá ò. Tọ́lọ́ bá gbọ́ àyàmúlé ọmọ ọ̀ta Bíkílò lásán tó bá mọ́yàn níka yékájẹ́ká ọlọ́lọ́mú wẹ́ ìwòrò kó máa rí rí. Yékájẹ́ká mọ́yàn àwa kòkòrò ló mọ́yàn lé àwọn ewo kan wà àwọn ewo tó máa mú ìfọ́ ní kọ́kàn tẹ rọra mú ní alẹ̀ jù níbi tí irun ojú kékeré yìí máa hù jù. Èèyàn rò tó bóyé èèyàn tó kúta sójú yìí àwọn ọlọ́run fẹ́ mú lágbájá ẹni bá olóòtú fẹ́ ṣe. jẹ́bí wọn àlè ìjà wà nínú àjìnlá mútànà mi náà tònú balẹ̀ tí kan dáńtà ha bó ti bá jẹ́. jẹ́rí tá ń sọ yìí gbogbo áńtì ló wà ó ẹ̀rọ níṣẹ́ ọwọ́ kan yìí náà kẹ̀yìn náà. ọkùnrin tó bá kẹ̀yìn àtìyàn pọ̀ ẹ̀ṣọ́ tọ́ pẹ̀lú ẹ̀ ẹ̀ tó dà sọ ọlọ́run. ẹ̀rọ níbi gba owó ẹ̀kọ́ kó fẹ́ra jẹ̀ ẹ̀ tí a bá rí pínyàn ń tó ń wọn ó balọ́nà tó ń tójọmọ́ra wọn ń tọ́lọ̀ wọn bá bá dáhùn ìyá kàrí ṣe pọ̀ tó kò ká Allahu akbar ẹ má ṣàbòsí mọ́tò rẹ̀ náà wà ní wá gbàgbẹ̀rù mọ́tò yìí ẹ̀tí wá kí èsẹ̀ ti parun tó ẹjẹ́ kó gbàgbé wa bọ́lẹ̀ bó ṣe ń bọ́lẹ̀ báyìí ó ti ṣe ń fọwọ́ tí wọ́n tẹ̀ wọ́n ní wíwọ́n bá wọn alákọ̀ọ́lẹ̀ ẹrù sí ìdí gbé lọ. adil amanaba wàlùfíà nàtàfàjì tẹ̀lé. yìí tó pàdé ní ẹ̀sìn ẹni tó ní bọ́ọ̀lù tó ń ta padà kì í ṣe nítorí tọ́lọ́hùn. adil amanaba ti ń dákẹ́ sọ́wádẹ̀ tó tó wà ní kápá ẹ̀ padà. adil Ìdíta yìí láǹfààní àti ilẹ̀ títẹ̀ kọ́lé. Ẹni tó wà lẹ́gbẹ̀ẹ́ yín àbí lẹ́yìn yín kò mọ táà láti ẹ̀ dáadáa. ojú ojú ti ń ju lọ. Lẹ́yìn bá ọ̀hún. Ẹ̀tún rí. ẹ bá rò pé ẹ ti jẹ lọ. Àti àmánátà. Ẹ̀yin náà ń mọ̀ pé tẹ̀lé ẹlẹ́ni wà lòdì. Àti àmánátà wà ní ànátà bá ti tẹ̀lé. Ẹ jẹ́ kẹ́kẹ́ ẹlẹ́tọ̀ dọ́wọ́ ẹlẹ́tọ̀ padà. Wà á ti wà láà tẹ̀lé ní ẹ̀sìn ìbílẹ̀ àkàmà ti sábò. Wà á ti wà láà tẹ̀lé ní ẹ̀sìn ìbílẹ̀ àkàmà ti sábò. Àbòtútà àwọn èèyàn ti láyé ń pọ̀ sí lójoojúmọ́ ni.

ìtò tó burú jù ní káwọn èèyàn máa bá èèyàn torí iṣẹ́ aburú ọwọ́ rẹ̀ anáà sọ pé aláburú ẹ̀dá tọ́lọ̀ ń bá ní kò sí jù. lọ́rọ̀ náà ti máa ń fi làtà ní ìdáwọ́ àyẹ̀yẹ̀ ọmọ ìkìyà máa. ẹni tí a pé ibi náà máa bára rẹ̀ láì kí àwọn ibi tí ò ní dáa ni. máa ń ta àwọn ọmọ náà tí ó ti kọ́ ṣàrẹ̀yé. ọ̀rẹ́ ẹgbẹ́ àwọn ọ̀rọ̀ lẹ́ẹ̀bẹ̀rẹ̀ lọ́wọ́ ẹ̀ àfààyí lẹ́ẹ̀bẹ̀rẹ̀ lọ́wọ́ ẹ̀ àkànyìn lóògùn wọn àti alágbádá tí wọ́n jọ bá ń jẹ́ fún yàrá ẹ̀fẹ̀ yáyẹn nínú ìgbìmọ̀ ìjú ìgbò òní àwọn yẹn wá fa abẹ́ẹ̀bẹ̀rẹ̀ lọ́wọ́ ẹ̀ ló lè fún àwọn ọmọ tá a mú kó oníkan wá bẹ̀rẹ̀ sí bí nǹkan máa ṣayé ayé ni o táwọn yẹn bá ti ń fa ẹ̀jì tán sọ fálá burú ní ẹ̀jì náà sí kò ṣeé kàn ó alábìsọ tóbi tí wọn náà ti bára rẹ lálẹ́ kí á mọ̀ níta sọlọ́mọ́ àlùfẹ́lá tí a bá ṣe nǹkan ẹni tó ṣe ní sẹ́kílè rí o lẹ̀rú tó bà láti lọ sọ́dọ̀ àwọn èèyàn yìí. àti ní kọtàrí jùlọ bí ni ó mìíràn fún sáwọn fàáfà ọmọ ayẹ kọjú ló. wọ́n pè tọ̀ sí àìdé èèyàn níṣọ ìjọba èèyàn ọlọ́run bá dá mọ́ wa lára ó ní pé a kì í gbàgbé tó bá ṣàìdá sí wa. a máa ń yára gbàgbé tó bá ṣe dáadáa sí wa. ẹ lọ wo. Mm a máa ń yára gbàgbé tó fi dáadáa sí wa ṣùgbọ́n tó bá ṣàdá sí wa àti ìgbàgbé ẹni tó ṣàdúrà fún wa tó fún wa ní nǹkan tó kọ́ wa lẹ́kọ̀ọ́ tó ṣe lè tó ṣe lè ẹ̀dá máa ń sáré gbàgbé ṣùgbọ́n ẹni tó ṣàìjẹ yẹ̀ kan ọṣọ báyìí gbogbo dáadáa one thousand tó ti ṣe ẹ lọ sí ẹ̀sán àwọn obìnrin náà bọ́ ṣe rí náà ní lọ́pọ̀lọpọ̀ lọ́dọ̀ ọkọ̀ ó sì gbàgbé gbogbo dáadáa tọ́pọ̀ ṣe ìkan tó ń kíyèsí ká ìdá ni báyìí abakapitalaisi lé lórí abasọ̀kọ̀dá láìdáa asọ́dẹ̀ èèyàn burúkú lọ kí èsì ọmọ náà tó bí gbogbo dáadáa tó fi yẹ́ bí ṣe fún láti kọ́ tó lóyún rẹ̀ lẹ́yìn tó lóyún rẹ̀ tí wọ́n tó bí jí tó dì lónìí ìkàkan tó bá wá ṣẹlẹ̀ tí bàbá yẹn wá sọ̀rọ̀ kan tí wá bí nínú a ní ìfà àti ìlẹ̀fọ́gí dájú ìgbẹ̀lú ìgbà tí wọ́n sọ yẹn àìdá tí yàn bá ṣe fún èèyàn ìwọ̀n lára bọ̀rọ̀ bá ṣe fún Ẹ̀nàbí mú tánà ti mọ̀ pé ní ṣọ́wà nìyẹn. Ní kọ́tà ìdúnmí náà nàbà. Ẹni tó ń bá lájà tó ń ṣàánú ẹ̀. Àwọn ilé ẹ̀gán lè ti gàgbé. èèyàn náà lè ti gàgbé. Ṣùgbọ́n àwọn èèyàn ẹni tó kú. Àwọn èèyàn ní gàgbé.

ẹni tí wọ́n bí ẹni tí wọ́n bí àti ẹ̀sí ìsọmọ ti jẹ́ sànú ìmúta ẹni sọ́rọ̀ tó sọ́rọ̀ ṣùgbọ́n tó ní tó wà áhùn Harun nígbà omi ọ̀sọ̀ pé wà Harun na áhùn Harun na áhùn ṣùgbọ́n nígbà sọ pé wà áhùn Harun à ń bọ̀ ọ̀dẹ̀ anábì Musa sọ pé ọmọ àyà mi gbọ́dà mi Harun Huwa afqahu minni lisana. àwọn ọmọ na a kìí sọ ya Ìjọ ti fèrè àánú tán ò pé àbí ó mọ̀ ọmọ ń ṣe kàbọ̀n ni. Tọ́lọ́wọ́n bá fi ní kí Jibril lọ mú ọwọ́ rẹ̀ lọ sí tó fi sẹ́nu tó ti àfẹ́jà hàn tọ́rọ̀ ọ̀já gèrè wọn. Ìyẹn náà láti oníkan tó rántí pé nǹkan ẹlẹ́ẹ̀kejì tí mo tún wá fẹ́ sọ rèé. Àfi Haruna wà sọ́dún mi ní ìdísáná. Òun dá láhàn jù mí lọ. Ẹ̀yà máa máa máa fìṣẹ́ kí wá ní mo fẹ́ kọ̀ǹpìtì pẹ̀lú rẹ̀ bí owó náà gbé àwọn ẹgbẹ́tẹ́ra rẹ̀ ní ẹ̀ẹ́kọ̀ máa fi ẹ̀rẹ́ náà ní tàkìtì àwùsáàgbé ohun yóò jù tó bí ẹ̀bùn ọlọ́run ni ẹ̀ń tọ́lọ ń bá fún púpẹ́ bọ́lọ́run lórí rẹ̀ láti inú ẹ̀ láti lára ẹ̀ ilé tí ọlọ́run bá fún mi ọ̀hún tó náà ní jù jù tèmi lọ Arábì Musa ní Harun yìí, huwa afsahu minni. Àmọ́ mi ní lìzánà. Káyọ̀ tẹ̀gàn kú, kábi tẹ̀gàn kú. Àfúsọ́ṣù mi ní lìzánà. Òun jẹ́ láhán jù mí lọ. Òun jẹ́ láhán jù mí lọ. Ọ̀rọ̀ tí ẹ̀ ní dàgbà tó ń kí lòlù. Ẹni tó dẹ̀dẹ̀ ti sọ ọlọ́run kò ká Kí tó rí kílẹ̀ ló ẹni yẹn ni wọ́n wò ó. rọ abúgbàwò ní ilé sáná o máa ní. jẹ́ bá mi náà ó rí tó kó lè já láàmú kẹ̀jẹ́ fún mi. Ìfàdí kò ní. Ọ̀rọ̀ tí ìbá ti ń sọ, ọ mi pè jáde dáadáa. Ní àbáàbọ̀ àyíká dìbò. Wọ́n ní sọ́dún pẹ́rù ń bà sọ pé ni mò ń pa. Wàá pa mo bá fẹ́ sọ̀rọ̀ ẹ̀mọ̀, tákìlì ló bá fẹ́ sọ̀rọ̀. Nígbà ní ẹrù irọ́ tó fẹ́ náà lè jẹ́kọ̀ ọ̀rọ̀ rẹ̀ já gerege. nǹkan yá Sọ̀rọ̀ ọ̀dá kákílẹ̀ ló máa ní kéèsì o tó bá bẹ́ẹ̀ rojọ́ báyìí ẹjọ́ tẹ́nì kejì ẹ ti sọ láàárín ìṣẹ́jú méjì ìṣẹ́jú mẹ́wàá ọkùnrin láti náà ó dẹ̀ ń kárára ó dẹ̀ lè Ọwọ́ ni tẹ́lẹ̀ bá ti pẹ̀lú mi. Ọ̀rọ̀ àpapọ̀ àyíká ti bó. Àti ìfẹ́ ọkọ ní ìṣù, kọ́ máa ti fi mo fẹ́ sọ ilé rọ́ náà ni. Ẹgbẹ́ tí wọ́n sọ fún Anábì Mọ́sá ni pé nígbà tó bẹ̀rẹ̀ eléyìí, àwọn náà bá ti fún ẹ̀. ولقد مننا عليك مرة أخرى ولقد مننا عليك مرة أخرى ولقد أوتيت سؤلك يا موسى ولقد أوتيت سؤلك يا موسى قال رب اجعل لي صدري ويسر لي أمري واجعل عقدة من لساني يفقه قولي واجعل لي وزيرا من أهلي هارون أخي أشهد به أجري وأشرك في أمري كي نسبحك كثيرا ونذكرك كثيرا إنك كنت بنا بصيرا قال قد أوتيت سؤلك يا موسى Ibi tí ànábì Mùsá fi bí ọlọ́run rí, àwọn tó sọ̀rọ̀ ń bẹ̀ pọ̀, ìta afẹ́ lò tá à ń sọ lọ́wọ́lọ́wọ́ yìí náà ní tó ti ń bẹ̀ ọlọ́run pé, Táàmì ti Harun náà ní wàzírí Nínú àhàlí. Ọlọ́run bá ní aṣíwájú àbò ti sọ̀rọ̀. Ọlọ́kọ́dé kò sí ìtàjẹ́ lákàáyà mọ́ sáà. Ọlọ́run bá ní aṣíwájú àbò ti sọ̀rọ̀ bó ti tọrọ yìí fún fún ìtàkùn ìdàká. Ìbéèrè rẹ̀ tó tọrọ àwọn ọlọ́run bá ti fún un. Bára bí wọ́n bá ṣe bèèrè báyìí, ọlọ́run bá àkóso ẹ̀kú bẹ́ẹ̀ ni. Ó bá fi hàrú ìṣẹ́ ọ̀dọ̀ fìràún ìdíhábà ilà fìràún ìnáhù wàkúwòlá àlàhù kọ́ọ̀lá lẹ́jìn. ẹ̀yìnà ìlà ìlàrú yàtẹ́lá kẹrù àwòyà màṣá. ìrìn àjò orí ìlú bẹ̀rẹ̀ sí ibi ìnànà tí màá tẹ̀síwájú ní ìkóńbọ̀ ìṣà ọlá. ọlọ́run àwọn sọ̀kánù wọ̀tá àwọn ẹ̀kọ́ tá à ń kọ́ bí nǹkan pẹ̀ ọlọ́run wúlò fún wa. ọlọ́run ìṣàlékún ìmánì wa ìṣàlékún ìwà rẹ̀ wa ìṣàlékún ìdúró ṣinṣin wa lójú ọ̀nà ẹ̀sìn fákànà ló ní okùnfà dáadáa láti fi yẹ wá kúrò nínú àwọn ìwà bàjẹ́ ìjẹ́kálẹ̀ tara àwọn sáǹpẹ́ náà kẹ́kọ̀ọ́ káwọn náà lè mọ bá jùlọ lè gbèsè ayé wa ìtumọ̀ wà ní ìbámu lọ́lọ́wọ́n tó fi ṣe rẹ̀. سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك السلام عليكم ورحمه custody.